محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته òní ti ṣe إنه سو ربيع الثاني هجرة 1443 eléyìí tó ṣe déédéé ọjọ́ keje ní oṣù November nílẹ́ẹ̀dì two 2021 and twenty-one ní ìlú Kòròdú níbí níbi tí a ti máa bá ara wa sọ̀rọ̀ nípa nǹkan kan nínú tó ṣe pàtàkì púpọ̀ igbe kí mùsùlùmí kó mà nípa rẹ̀ abẹ́lẹ́ wọn bẹ ẹlẹ́dàá wa kó ràn wá lọ́wọ́ láti ṣe gbogbo ní tí ó mú wa là láyé ń bí àti lọ́la lùkìyàmù lẹ́yìn wá gba náà kò sí tàbí ṣùgbọ́n ike gbogbo oníkálukú wa ohun tá a fojú táǹfin ṣe islam tàfi jẹ́ ọ̀kan nínú ọmọlẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun náà ní kó wù wá láti là kò wù wá láti parun ṣègbè sínú ná sábàbí ni ìpè ẹ má gbàgbé pé kálíbà wàlìjẹ́nà làwa fi ń ṣe islam torí ká má bàa wọná la fi ń tẹ̀lé anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam akramakumullah tí ẹ bá wo ọmọ èèyàn láti ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti kọ́kọ́ ṣẹ̀dá èèyàn alákọ̀ọ́kọ́ baba ńlá wa adamu alayhi salam á rí i pé ọlọ́run ọba ti fi hàn án ní ìgbà tó ṣẹ̀ látàrí kó jẹ nínú èso tọ́lọ́run ọba ní kó má jẹ nínú ẹ̀ tó fi wá dẹni tó ṣe pé ìhòòhò rẹ̀ àti tìyàwó rẹ̀ tẹ́kìníkejì wọn ò ríran rí tẹnìkejì rí tó fi wá hàn sí wọn tọ́lọ́run á ní ẹ sọ̀kalẹ̀ jáde kúrò nínú àlùjánnà ẹ máa lọ sí ilé ayé níbi tó ẹ pé ṣáájú kó tó dipa dá yín ó tiẹ̀ tó dipa ṣèdánwò fún yín nípa ẹ má jẹ nínú èso ibẹ̀ náà la ti pàkọ́ lẹ̀ pẹ́ gbé tẹ́lẹ̀ náà ṣùgbọ́n lọ́wọ́ a máa sọ nǹkan má sábàbí. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة rán wọn létí nípa àgbà tí Olúwa Ẹlẹ́dàá rẹ̀ tó sọ fáwọn màláíkà pé èmi ó fi àrólé kan sókè pẹ̀ ọlọ́run tí ì dáńgbà náà à ń bọ̀sibọ́sí wa da májẹ̀mú fún pé májẹ̀ nínú èso báyìí kó tó wá pé sọ̀kalẹ̀ ni pé ọ̀rọ̀ èso wà ọ̀rọ̀ èso ò sí ọjẹ́ ń bẹ̀ kọ̀jẹ́ ń bẹ̀ ilẹ̀ náà ti gbè. baba ńlá wa ádámù aleyhi sẹlẹm lẹ́yìn ìgbà tó ti sẹlọm tó túbá tọ́lọ̀ wọn bá gba tútúbá rẹ̀ ọlọ́ni ẹ máa gbé bẹ́ẹ̀ fa imma ya'tiyannakum minni hudan faman tabi'a hudaya fala khawfun alayhim wala hum yahzanun ẹ lọ́ máa gbé lẹ́ẹ̀ ìmàlẹ́mí ọlọ́run ọba ń bọ̀ wá bá yín ẹnikẹ́ni tó bá fi lè tẹ̀lé mànà mi yìí ìbẹ̀rù òní sí fún ọ lórí ntí ọba níwájú lẹ́yìn kú ìbànújẹ́ òní jẹ́ tiẹ̀ lórí ntí ó fi sílẹ̀ táyé lẹ́yìn ìgbà tó bá kú. ẹ̀rí pọ́nlọ́n ti ṣàpèjúwe ọ̀la fún baba ńlá wa Ádámù alayhi salam kí lèyìn àfi rọ́là kí lèyìn á sì fi jẹni tó fìdí rẹ̀ mi tí ò ní rọ́là ẹni tó bá ti kọ̀ láti tẹ̀lé lànà ọlọ́run ohun tó dájú náà ní pọ́lọ̀ ò ní jẹ́ tiẹ̀ ẹni tó bá ti tẹ̀lé ìlànà tọ́lọ́run tí ó yẹ tí ó gbòpó lórí ẹ̀ ọlọ́ jẹ́ tiẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù lórí kálíbà la ṣègbè náà lọ́lọ́run ti rán àwọn anábì ọlọ́run. النبي نوح عليه السلام النبي إبراهيم عليه السلام النبي موسى عيسى عليهما الصلاة والسلام النبي زكريا النبي داود النبي سليمان النبي يعقوب النبي يوسف بقى النبي الله ọlọ́run الله وبيلا دعوه ìlú rán wọn kí wọ́n lè bá wa pe àwọn èèyàn lọ síbi ń tà sí tà fi rọ́là walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut dájúdájú àti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde láti inú ìjọ kọ̀ọ̀kan láti inú àlùmọ́ kọ̀ọ̀kan. èntì wọn máa pèpè lọ síbi rẹ náà ni pé ẹ máa jọ́sìn fún Allah lónìí kan ṣoṣo ẹ sì jìnnà sí mi máa jọ́sìn fáwọn òòṣà eléyìí túmọ̀ gbogbo ẹni tó bá ti tẹ̀lé tàwọn aránṣẹ́ yìí tó ń jọ́sìn fún Allah Rabbul Alamin lónìí kan tó dènà sí mi máa jọ́sìn fún lẹ́yìn Allah ó ti mọ́nà ọ̀la onítọ̀hún ṣùgbọ́n a rí ọlọ́run ẹlẹ́dàá wa ó fi anabiwa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ó fi sòpin àwọn aránṣẹ́ pàápín àwọn anabi tó ṣe pé kò sí anabi kan kò sí aránṣẹ́ kan tí ó wà lẹ́yìn rẹ̀ má anabi tó ṣe pé náà ló nígbà anabi tó ẹ pé tíyẹn bá tẹ̀lé tiẹ̀ èèyàn là anabi tó ṣe pé tíyẹn bá kọ̀ tiẹ̀ èèyàn jẹni tó fìdí rẹmi forí sápá tí ò ní ṣoríire ọlọ́ọ̀dà kò má sàwá lọ́kàn nínú ẹni tí ò ní ṣoríire ní ìgbà tó lọ́ọ́ rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam kò dára sáwọn èèyàn rẹ̀ lásán ṣùgbọ́n ṣe lọ́ràn tí gbogbo àgbáńlá yìí wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira àwòrán àyàfi sí àwọn èèyàn lápapọ̀ kó lè jẹ́ni tí ó máa fún wa ní ròdùnú kó sì jẹ́ni tí ó máa kìlọ̀ fún wa nínú adita nabi Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní wa kana an-nabiyyu yub'athu ila qawmihi khassa wa bu'ithu ila an-nasi kaffa àwọn ànábì tó ti síwájú níṣẹ́ lọ́lọ́run máa rán wọn sáwọn èèyàn wọn ní pàtó ṣùgbọ́n èmi o níṣẹ́ lọ́lọ́run rán mi sí gbogbo èèyàn pátá korongodo lápapọ̀ sallahu akbar nígbà tí anabi wa yìí sallallahu alayhi wa alihi wa sallam tó pèpè lọ sí di ẹ̀sìn islam ìpèpè yìí ṣàjòjì létí àwọn ẹni tó kọ́kọ́ pè nítorí pé lásìkò ìgbà tá à ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn jẹ́ abọ́gibọ̀ ọ̀pẹ̀ kò fẹ́ẹ̀ sẹ́nìkan nínú àwọn èèyàn ní mẹ́kà àfi kọjá kó tún dóòsà tiẹ̀ ní ìyàtọ̀ sóòsà tọ́jẹ́ ti gbogbo gbogbogbò ẹni ọba tiẹ̀ lóòsà tóun wárí fún ti ń sìn lẹ́yìn Allah wọn a máa kó dẹ́bìnù jọ wọn yọ gbogbo kórónù dẹ́bìnù wọn wàá pa dẹ́bìnù yìí wọn papọ̀ wọn wàá tara rẹ̀ wọn sórí. So wọ́n sọrùn wọ́n sekùn wọ́n sapá wọ́n sẹsẹ wọ́n máa forí kanlẹ̀ fún nígbà tí ilẹ̀ bá ṣú sẹ́ni tó fi nù tó fi gbé ìrìn tí ọba lóúnjẹ tó lè jẹ lóúnjẹ alẹ́ yóò sì fi olúwa rẹ̀ dẹ́bínú títí ń sìn látàárọ̀ títí tí ilẹ̀ yóò fi sóúnjẹ nítorí dájú náà tí bá ti ṣe mùsùlùmí ìsìláàmù lọ́lọ́run fún wa làwọn náà fi máa nú rò àwọn pẹ́ẹ́nu tiẹ̀ náà ti rọrọ ní ìsìn wọn náà máa sọ fẹ́ẹ́ nìkan pábórí rẹ̀ ò ni nígbà tó ọlọ́run ti jẹ́ kí tí ò ará títí wọn náà ti pé ọlọ́run dákun jẹ́ ó pé ẹ̀ nítorí pé tọ́lọ̀ fún wa lórí wa fi pé tó ní ni àwọn náà lè ti jẹ́ pé à ń gbára sẹ́mi kọ́ àwọn ọmọ tí ń bẹ ní crash class sábà sọ fún ọmọ pé ìdérí tá a bá tún fi kún ìdérí tá a fi kún ìdérí kà wọ́n papọ̀ ọmọ sọ fún yín pé ení èjì ẹ̀ta ọjà sí kéni ọjà sí mẹ́ta tí ọba jẹ́ pọ́lọ́n tó fà wá náà mànà ni táwa náà ọba lọ jẹ́ mùsùlùmí ni ọlọ́run lọ́mọ bíi tá a bá wà ẹ wallahi. كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا báwo lẹ́yìn náà rí tẹ́lẹ̀ kọ́nà ó tó sànù yín a gbọ́ pé bàbá rẹ̀ mùsùlùmí ni bàbá tó bí bàbá rẹ̀ ńkọ́ táwọn náà bá jẹ́ mùsùlùmí bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá rẹ̀ ńkọ́ ṣé mùsùlùmí làwọn náà ẹ bá wa sírò rẹ̀ á padà dórí bàbá sàkódìran á padà dórí bàbá ọ̀jẹ́ládì. á padà dórí bàbá abóròdì á dórí bàbá ẹ̀yọ́làdì ọlọ́run ló ṣàánú wa o ló ṣe wá mùsùlùmí kìí wa kìí máa ṣàgbára tó máa fanu wọn á bọ sọ̀rọ̀ pé ẹ gbìyànjú láti sọlọ ẹsìn máa bẹ kọlọ má padà sọ yín dọ̀sẹ̀ bọ̀ à ó lè jẹ́ lómi ìwà fáà. ọmọ àfa ọmọ àfa ó lè ka bàbá mẹ́ẹ̀ẹ́dógún nínú àwọn bàbá rẹ̀ jáde àfa irọ́ lásán lẹ́yìn mẹ́ẹ̀ẹ́dógún kọ́ apàdà kan bàbá mushrik bàbá nìkan lẹ́yìn náà apàdà kan bàbá káfíà bàbá nìkan àwọn afa àtọ̀ ń sọ náà kí wọ́n lè jọ́ ọ̀sẹ̀ bọ́ọ̀lù àwọn náà afa àti ńlá làǹgbà ká abẹ́rẹ́ rí nǹkan mẹ́ afa àti ń gbólógbò láàyè abẹ́rẹ́ rí nǹkan mẹ́ afọ́ ọmọ afa irọ́ lásán tọ́yẹ pé ọ̀pọ̀lọpọ̀ náà gan mùṣírikù náà yájú làwọn náà akramakumullah àwọn adúpẹ́ tọ́lọ́ ń sànù wa o torí ẹ̀ ní ìgbà tí anabi sallallahu alaihi wasallam ń pèpè sí ẹ̀sìn islam ó ṣàjòjì létí àwọn èèyàn pé àá aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un ujab nǹkan ìyàlẹ́nu ni kọ́ ọ máa sọ pé ọlọ́run ẹ̀yọ̀kan ni tí gbogbo àwọn ọlọ́run yìí ọ fẹ́ sọ wọ́n dẹ̀ ẹ̀yọ̀kan ni. gbogbo àwọn osa kúgbekùgbe ìbẹ̀rẹ̀ iberi tí wọ́n ń kó ká nígbà tá ànábì ni ẹ pa wọ́n ti Allah ní ká ẹ máa sìn ó sì nǹkan ìyàlẹ́nu fún wa ó jẹ́ nǹkan àjòjì létí o ọlọ́run ti ṣàánú àwa báyìí ó ṣàwa náà mùsùlùmí ẹ dákun kí Islam ọ̀la ni kí ni Abubakar wá tó fi ṣe Islam ọ̀la ni Umar ọ̀la ló náà wà ọ̀la ali ọ̀làníwà gbogbo àwọn ẹni tí a rí tí wọ́n gba islam yẹn lójú ayé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọ̀làníwà wà o ìdí ni tí wọ́n fi ṣe islam ẹ rí àwọn ẹni tó kọ̀ láti gbà nígbà yẹn àwọn bíi abu jahal àwọn bíi abu lahab àwọn gẹ́gẹ́ bíi ubay ibn khalaf gbogbo àwọn eléyìí ẹni tó fà tí wọ́n fi gba islam ní pé àwọn ọ̀gbàgbọ́ wípé tá a bá kú wọ́n jí wa dìde wọ́n ṣèṣirò fún wa àwọn kan lọ ná àwọn kan lọ àlùjáná àwọn ọ̀gbàgbọ́ bẹ́ẹ̀. in hiya illa hayatuna dunya namutu wa nahya wa ma yuhlikuna illa dahr. àwọn gbàgbọ́ pé ayé lásán ni kásẹ̀mí ká kú táwọn ó gbé ta dìde pé kí lọ sọnù. àmọ́ ńgbà tẹ́yìn bá ti mọ̀ pé kọ̀tán ayé ń bì gbogbo nǹkan tá a bá ṣe ó dáa bí ó dáa níṣẹ́ là ń ṣe é pamọ́ ìṣirò ń bọ̀ lọ́jọ́ gbẹ̀ndà lùkìyàmù àwọn kan yà sálìjẹ́nà kọ́lọ̀njá jọ kan nínú wa àwọn kan yà sínú náà kọ́lọ̀mọ́sẹ̀ wa lọ́kan nínú wa. lẹ́yìn ìgbà tí àwọn mùsùlùmí àkọ́kọ́ táwọn gba Islam wọn gba gẹ́gẹ́ bí púpọ̀ nínú àwa mùsùlùmí gbẹ̀yìn ayé báwa ti ṣe gbà àwọn gbà tọkàn tààràtà hàn wọn ò jẹ́ni tí ń ṣe islam ojú ayé tí ó jẹ́ pé bó bó rọ́wọ́ mi ò dénú mi mùnáfìkì ni mi rárá kìí ṣe bẹ́ẹ̀ làwọn ti gba islam wọ́n gba islam wọ́n sì mójútó islam wọn islam wọn islam wọn sì dá jọjọ ìdí ni tí wọ́n fi jẹ́ nǹkan àpèjúwe ńlá tá a máa fi ṣàkójúwe títí láéláé àwọn ẹlẹ́ni tó ga jù nínú àlùmọ́ yìí tó jẹ́ pé gbogbo ẹni tó bá dé lẹ́yìn wọ́n ń tọ̀ wọ́n lẹ́yìn ni ulaika abai fajini bimithlihim àwọn bàbá tiwa nìyẹn o àwọn sàhábà àwọn ẹni tó gbẹ ẹ̀sìn láti ẹnu anabi Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sì ṣe ní ìbámu pẹ̀lú bí wọ́n ti ṣe kọ́ wọn wọ́n yẹ kúrò lórí dáadáa wọ́n ti ẹ̀sìn yín mú ní pàápàá dídì mú títí tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tó fi mú wọn kúrò lókè pẹ̀ àwọn ni àwọn lẹni tó yẹ ká kọ̀ sí àwọn lẹni tó yẹ ká gba ojú ọ̀nà wọn ẹ̀rí kí àdádálẹ̀ gbogbo ń tọ́ takotọ́ lọ́n kò sí lọ́wọ́ tiwọn wọ́n fọ ẹ̀sìn ọmọ kanga wọ́n mú gbogbo ń tó lè bàjẹ́ wọ́n mú kó lójú ọ̀nà wọn ẹni tí wọ́n gbọ́ òní wọ́n tẹ̀lé mẹsẹ̀ ní kí wọ́n ṣe òun rere làwọn náà ṣe ni ṣe rere fún àwọn ọmọlẹ́yìn rere lati tójú ile rere láti wọ ilé ìkẹ́ ilé ìkẹ́ àlùjáná onídẹ̀ra kọ́lọ̀ ẹlẹ́dàá wa ṣe àlùjáná náà lè wọ̀ wá. akramakumullah àwọn mùsùlùmí ìrọ̀lẹ́ ayé á pé pín yẹlẹyẹlẹ. kúrò nídìí ẹ̀sìn ẹni tó kù nídìí ẹ̀sìn òdodo àwọn ò pọ̀ rárá kódà àwọn ẹni tí ò sí lórí ìlànà tó tọ́ ẹ̀sìn òdodo àwọn pọ̀ jàǹtìrẹrẹ wọ́n sì máa fi àwọn ẹni tó di ẹ̀sìn òdodo mú wọ́n á máa fi wọ́n ṣẹ̀fẹ̀ wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé kí ni wọ́n lọ́ọ́ gba wèrè mẹ́sìn sunna ni wọ́n bá wí yẹn o pé kíni wọ́n náà ti da lákatakítí a'udhu billah ẹni tó di ẹ̀sìn mú má ṣe ní ká ti mú oní wọ́n bá wí yẹn o lónìí ọba béèrè kí ló dé táwọn kan fi ń ṣe tọ̀rí pọ̀ tí wọ́n fi jẹ́ sufi ọba béèrè kí ló fà nínú sufi yàngàn kí ló dé táwọn kan fi jẹ́ tìjàníyà táwọn kan jẹ́ kọ̀ọ̀dẹ̀ríyà táwọn kan jẹ́ rìfàáyà táwọn kan jẹ́ badawiya táwọn kan jẹ́ naqshabandiya táwọn kan jẹ́ ṣadiliya ẹbí wọn léèrè ntí wọ́n ń wò ní pé kálukú wò pé tọ̀rí kọ̀ ibẹ̀ lọ́la wà tọ̀rí kọ̀ǹgan kìí tún ṣe gbogbo ẹ̀ ọ̀là tí ń bẹ́ẹ̀ di tìjàníyà ó ju ti kàdíríyà lọ lélẹ́yìí fi di tìjàní eléyìí tún wò pọ́là tí ń bẹ́ẹ̀ nu kàdíríyà ó ju ti tìjàníyà lọ ló fi jẹ́ kàdíríyà bákan náà èyí tó ń wo ṣàdìlì àpébẹ lọ́nà wà èyí tó ń wo fi pín yẹlẹyẹlẹ kí ni gbogbo na la wá ọ̀la táwa lè rọ́ọ̀la níbòmí ìtọ́yàtọ̀ sójú ọ̀nà tànàbì Muhammad sallallahu alayhi wa sallam a lè rí àfikọ́jẹ́ pàǹlá là ń ṣe rànran àwa wí tó ń gbé tẹ̀sùbà ká wọ́n bọ́ sọ̀rọ̀ tó ń gbé ókè là ń pé ń akramakumullah àbí kí lọ wá dé di rẹ o tún lọ tí akọkan lẹ pékin ni wọn ni ẹ aṣọ táwọn tẹlẹ yẹn ànábì ọwọ àjòkó bẹ lórí aṣọ ọdọtí aṣọ tó yẹ pé tí wọn bá fẹ́ fi sọfù oní fifty naira fọ kò ní má gbogbo adúrú dọtí tó ti wà lára rẹ a dírámà pọ̀ fẹ́ni tí ọba sí lórí sunna akramakumullah àwọn kan tẹ tiwọn lẹ ń àwọn kan tẹ tiwọn lẹ ń jẹ àwọn kan wọ́n tẹ̀sí wọn sílẹ̀ ní kí là ń pè ogolonto àwọn kan tẹ̀sí wọn anábì ti sọ̀kalẹ̀ níbi gbogbo ah anábì mélòó ni <laughs> wọ́n ní kò lè yé yín à ah, ẹ ṣàlàyé fún ẹ̀yin olódò wọ́n ní ó dàbí tẹlifíṣàn ni ah, à anábì ní tẹlifíṣàn ó dájú pé odò yẹn sodo sí yín lọ́pọlọ. akramakumullah ẹ rí i pé lójú ọ̀nà pa àwọn wọ́lá àwọn kan wà tó jẹ́ pé àwọn ń tiwọn wọ́n sọ pé kò sí kádàrà pé ọlọ́run ti kọ nǹkan lẹ̀ kò sí bó wá ní wọ́n làwọn là ń kọ́ lẹ̀ torí pọ́lọ́ ọ̀ma kó tó di pa wá sí lọ́dọ̀ sí wọn náà náà rò pé ni àwọn ẹ̀ sọ pé rárá o àwọn èsì nǹkan kan ọlọ́run fi wá torí táwọn bá ṣe zina ọlọ́run ló fà wọ́n ṣe táwọn bá mutí ọlọ́run ló ọmụ àwọn mu à ń pa àwọn ní lójú ọ̀nà àwọn wọ́là náà ni o lójú ọ̀nà àwọn wọ́là àwọn wọn lọ́wọ́ wọn láwọn ń ta wọn wọn sọ wípé gbogbo rinlẹ̀ fúnra rẹ̀ ń ròyìn yẹn àwọn òròpọ̀ àkọl àǹtọ̀m àlẹ́mọ̀ àmìlá sẹ́yìn lẹ́ mọ̀jú ní àbí Allah wọn á ní táàfìrin lẹ fọlọ ó ní nọ́mbà tí wọn tún kéré títí àwọn aṣáàìrà àwa wí tán àwa ń dànù àwa ní aṣáàrí máa torí dílẹ̀ yìí kọ́dá tó kọ́ ẹ máa ń tẹ̀ sọ. ṣé kẹ̀dí àlùsùnà ní nǹkan tí ìsìláàmù ní kẹsẹ̀ ni àbí kẹ̀dí aṣáàrí kẹ̀dí máa torí dín mọ́ ń bí yín ni mọ́ ń bí ẹ̀yin léèrè tí aṣáàrí lẹ́yìn náà àwọn èèyàn mà dákẹ́ nǹkan yan ṣe aṣáàrí lẹ́yìn màtòrídì lẹ́yìn ní alẹ́yìn ahlùsọ̀nàdì Allah hmm. wọ́n ń gbòòrò má tiẹ̀ lọ́wọ́ kú ó ní wọ́n ojú ọ̀la àkìtàn lọ́ọ́ jẹun ọlọ́run ṣàánú ẹ̀ ọ̀rẹ́ ni ti ń pèpè lọ sí ìdí ẹ̀dí sọ́nàmù wọ́n wá ń bọ́rí bọ́rọ́. ọwọ́ sọ pé má torí dí lẹ́yìn aṣáárí lẹ́yìn nǹkan yan adúpẹ́ fọlọ́ tọ́sánú àwa nínú àdánwò tó gbé báwọn mi. akaramakomola lójú ọ̀nà súnà yìí náà ń kọ́ àwọn míì àwọn jẹ́ alárèkúndá àwọn jẹ́ aláhọ̀kangun àwọn jẹ́ aláṣeboro àwọn jẹ́ aláṣejù. a'udhu billahi minash shaitani rajim tọ́ba ti lè ṣe nǹkan kan kí ni wọ́n ń pè léyìí dàmà tíṣù pépà tọ́ba rọ àfi nùgùn wọ́n lò di kèfèrí torí pé ànábì òfìrú rẹ̀ nu oògùn sẹ́wọ̀n kó àwọn eléyẹ gulat kí là ń pè wọ́n gulat ẹ̀hẹ́n àwọn alárekunda àwọn aláhọ̀kangun àbí òye wa ọ̀fíìsì bíi jẹun lásán wọ́n lò di kíni ó di kèfèrí kò burú máa fọwọ́ mú kọ̀ irọ́ lásán ó sì ń gun mọ́tò àbẹ́ ẹ̀kọ́ ni ìdáhùn kan náà fi gun mọ́tò fà á ó gun mọ́tò àbí ó gun mọ́tò ok ẹ̀ ń wọ bàálù fà á wọn á ń bọ wí wọn á sọ pé àwọn èèyàn gbọ́ súnà yìí ìwọ aláṣejù aláhọkàngun lọ gbọ́ yìí ó rò pé àṣejù ni wọ́n ń pe súnà ni bàbá ńlá ti yín ni khawarij ó rò pé yẹ wa bàbá ńlá ti àwọn tẹkìrìyà ni kí ni khawarij àwọn khawarij àwọn làwọn tó jẹ́ pé tí èèyàn bá ti ṣẹ̀ṣẹ̀ ńlá wọn ò lò di kèfèrí ẹ jọ o qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna allaha yaghfiru dhunuba jami'a innahu huwal ghafurur rahim ọlọ́run máa ṣàforíjì wọn ni ah, rárárárá kó túbọ̀ ọlọ́run nígbà ókè tá a bá wá kú ńkọ́ wọn lọ jẹ khalidan mukhalladan fin nar. wọn máa fẹ́ nu ná gbére kése bàbá ńlá àwọn tẹ̀fìríyà nù wọn á ní kó ṣe súnà ó ń ṣe tẹ̀fìríyà ó rò pé súnà ló ń ṣe ọlọ́mọdé tẹ̀fìríyà ṣe súnà. tó eléyìí túmọ̀ sí pé gbogbo kálukú àti aláṣejù àti aláṣejò kí ni kálukú rò pò ń wá ọ̀là. wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada'a 'ala ويكون الرسول عليكم شهيدا ọlọ́ni báyìí la ṣe ṣẹyìn ní àlùmọ́ tó dúró dọ́gba pín yẹn ṣe pé tí ń bẹ láàrin o tọ́mọ àlùmọ́ tó dúró dọ́gba pín kìí ṣe pé tí ń bẹ láàrin báwo sẹ́yìn mọ̀ pé ẹ̀yin wa ànábì mi ò tún wa sànábì mi ò wà ẹ̀hẹ́ ìtumọ̀ ìyẹn ní pété dúró dọ́gba pín lìtẹ̀kùnù ṣòhàdá àlìnáà kẹ́lẹ́ bá jẹ́lẹ́rìí lórí àwọn èèyàn wọ̀yẹ̀kùnù rọ̀ṣùlù àlẹ́kùn ṣẹ̀hídà sanabi muhammad sallallahu alayhi wa sallam kó náà lè bá jẹ́ ẹlẹ́rìí lórí yín. àwọn olùmọ̀ àṣọ ìpín gẹ́gẹ́ bí àlùmọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe jẹ́ ìtọ́ dájú láàrin gbogbo àlùmà gẹ́gẹ́ báyà yìí ṣe tọ́ka sí bẹ́ẹ̀ ni ahlu sunna ni wọ́n ti ṣe jẹ́ fírkọ̀ tó dáa jù láàrin gbogbo ọ̀nà táwọn èèyàn pín sí lábẹ́ àṣẹ islam tọ́lọ́ wa ṣàánú mi láti jọ́ kan nínú àwọn ẹni tó dáa jù ṣé ń sàkó ń bẹ̀ àbí ń dibẹ̀ mú má dibẹ̀ mú dáadáa nì torí ẹ̀ ló ṣe jẹ́ pé o gbọ́dọ̀ fi súnà gba pààrọ̀ torí kó jẹ́ ọ̀nà páwa ń wá ọ̀là là ń tọ̀ yìí kò sì sí ojú ọ̀nà kan tó lè dàbí ojú ọ̀nà Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ̀ ní ojú ọ̀nà páwa ń wọ́là láyé àti lálùkìyàm kò sí nínú ọ̀là láyé wípé olówó ni mí ọlọ́lá ni mí abẹnugan kan ni mo jẹ́ láwùjọ kò sí nínú ọ̀la láyé ń bì nítorí pé ẹni tó lówó gan á rí i pé pákáleke fi lórí òróǹro á máa dà wọ́n láàmú ẹni tó nípò tọ́lọ́lá àwọn náà lára àìnífọ̀kànbalẹ̀ á máa bá wọn jà níbo wá lọ́la náà wá wà. Wa tọ́ba jẹ́ pé ẹ bá là lódodo ìgbà tí wọ́n ti lówó ó yẹ kí ìdùnnú pátá porongodo kó jẹ́ tiẹ̀ ṣùgbọ́n olówó ò ní fọkànbalẹ̀ olówó ọ̀rẹ́ dọ̀fi lórí òróǹro kí wọ́n á ní túmọ̀ owó tó ní olówó ò ń sun àárín adìẹ nítorí pé kò sí fọkànbalẹ̀ fún ọ tọ́ba sun yàrá rẹ pínrín àwọn kan bọ̀ wá bọ̀ lóru wọ́n máa wá sun àárín adìẹ greek ṣé èèyàn lánàá wọ́n pè ọ́ ní gọ́vnọ̀ ó lè súnlé ọ̀wá lọ sun fáàmù níbi sẹ́nìkan ò ní rò ó sí ọ pé bẹ́ẹ̀ ló sùn àsìkò tó máa ń gbé lọ sí fáàmù yẹn àwọn ẹ̀ńtọ́rájì tó máa ń tẹ̀lé wọn ò ní tẹ̀lé wọ́n kàn disguise níbi ìgbà tí èsà wọn gbogbo wíwíwíwí à ń bọ̀ kò ní ṣe wọ́n sì rí pé títì dá kún tó wọlé torí kí ni a security ọ pàtàkì a a Mr. Governor sẹ́yìn náà bá ní security àwọn mẹ̀kúnnù ti ń bẹ lábẹ́ yín kọ́ ẹ̀yẹ́ sọ pé bíi tiwa kọ́ a lówó ṣùgbọ́n tó bá ti fẹ̀yìn lélẹ̀ àṣùbà ni ó jì mí àfi tí mo bá fẹ́ ṣe tahajjud walastu ara as-sa'adata jam'a mali walakinna at-taqiyya huwa as-sa'idu. ọlà kò sí nínú owó ọlà kò sí nínú ipò ọlà kò sí nínú ọlá rẹ ibi tí ọlà wà òun náà ní ká payọ lọ nítorí dájú òun náà ní kí ọmọ ènìyàn kò mà níbo lọlà wà ìdí nìyí tó fi jẹ́ pé wọ́n ń wá lọ sídìí ibi tí kò sí wọ́n ń ṣe wàhálà púpọ̀ lórí ipá wọn wọ́là tí èèyàn bá fẹ́ máa fi tí ń wá ọ̀la tiẹ̀ sí ní nàìjíríà tí wọ́n ń bí kò ṣòro rárá tẹ́ǹbà ti ń lọ lójú ẹni tó bá gun machine ẹni tó gun mọ́tò ẹ máa wo ohun tí ẹ máa wo ohun tí wọ́n machine ẹ máa wo ohun tí wọ́n lẹ̀ ẹ máa wo ohun tí wọ́n machine tìbí tí kálukú ń wá la tiẹ̀ sí ẹni ẹ bá ti rí tó jẹ́ pé Ibrahim lẹ̀ mára mọ́tò rẹ̀ ni wọ́n là ẹni tó lẹ ṣé òbúlàlà tó lẹ mọ́mọ́tò rẹ̀ ọ̀dọ̀ ta ni wọ́lá sí ọ̀dọ̀ ṣé òbúlàlà ẹni tó tó lẹ jésù tó ń pè jésù à mẹ tó ń jésù yẹn bọ́tà máa nẹ́bí ẹ̀yíṣà alayhi salam tó lẹ jésù mara mọ́tò rẹ̀ bó ní wọ́lá sí ọ̀dọ̀ jésù oníkálukú lárúbá kan lọ́wọ́ nàìjíríà òun ló tú àṣírí fún wa oníṣẹ́ bá fẹ́ máa ọmọ nàìjíríà ń bo ni wọ́n ń wá ọlá tí sí ẹ ti máa wọn. <laughs> subhanallah àwọn ọmọ ìlúgbọ̀n ọ̀dà mà kálejò tó ta wá lólobó ó ní gbogbo ń tẹ́ ń lẹ̀ wọn wà ẹni tí wọn rò pé ọ̀là wọn ni wọ́n wọn subhanallah so àmọ́ anabi anabi ok sanabi ni ó fún wa lọ́la ní abọ́lọ̀ naam allahu rabbil alamin tó ń torí di eléyìí àwọn mùsùlùmí gidi àwọn bùkátà gbogbo rọyìn wọn bùkátà gbogbo ẹ̀tàn jẹ yẹn torí ẹ ẹ lè ra àwọn kan lẹ̀ nǹkan kan má mọ́tò wọn pé ibi tọ́lá wà nìyẹn àbí kẹ́tí ẹ rí wọn kó o sọ nǹkan kọrùn kó wọn sọ pé ibi tọ́lá wà nù àbí kó tẹ lẹ̀ nǹkan sára lé wọn pẹ́ni tí ó là wọn nù kalla thumma kalla akramakumullah ní ọjọ́ kan Usman ibn Affan radiyallahu anhu ó dúró ní àyè ibì kan ó ń ronú Umar ibn Khattab radiyallahu anhu ó wá wá ó kọjá gba ọ̀dọ̀ rẹ̀ ó wá ní asalaamu alaykum Uthman ọ̀dáhùn eléyìí gba Umar radiyallahu anhu ó bà lọ́kàn Umar kò lè mú mára ó wá lọ fi ẹjọ́ sùn Abubakar radiyallahu anhu Abubakar gbọ́ ọ̀rọ̀ yìí òun náà lè pa mára ayé ìgbà tá à ń sìn sọ̀rọ̀ yìí ó jẹ́ pé Abubakar òun náà ni khalifatu rasulillahi sallallahu alayhi wa sallam amirul mu'minin Abubakar bó ti ṣe jẹ́ amirul mu'minin torí pé àwọn kẹ́kọ̀ọ́ lára anabi sallallahu alayhi wa sallam wọ́n kọ́ ìtẹríba àwọn kì í ṣolùgbéraga wọ́n yẹ sẹ́ni tọ́jú ọ̀la rẹ̀ lójú Abubakar. oní khalifa ó gbéra àtòhun àti Umar radiyallahu anhuma ó dilé Uthman radiyallahu anhu ní ìgbà tí wọ́n débẹ̀ Abubakar kẹnu bọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́yẹ káwa náà máa ṣe ṣebí ẹnìkan náà ti gbé ẹjọ́ ẹnìkan wá fún wọn náà rí ṣé ìwọ náà dìde pẹ̀lú rẹ̀ ẹ lọ bónítìn àbọ̀ ọkàn pamara ìwọ náà tún fi ń ṣèbàjẹ́ rẹ̀ wípé nǹkan míì tún lò nínú àwọn aburú rẹ̀ èyí tó ti pàwọ̀ òríran rí tẹ́lẹ̀ ẹ̀sùn fi kún fáìlì ìbàjẹ́ èyí bọ́pọ̀lọpọ̀ ṣe ń sẹ́nu lónìí tọ́ba ti sọ̀rọ̀ tánítàní mùsùlùmí ó ní wọn ni tánítàní tẹ̀lé súnà ó sọ pé wọn ni ọ̀pọ̀lọpọ̀ súnà rọ́ ó ní wọn tẹ̀lé súnà òdenu wa wọn súnà òdenu ṣẹ́sí wọn tọ́ba kan ti wọ sọ tí ọ̀ máa wọlé tó sì dárúgbà sí ó rò pé òun ti ń tẹ̀lé súnà nbọ wa ni súnà wà nù rẹ lásán ọ̀npẹ̀sán ọmọlàkejì ọ̀nbọ ọmọlàkejì ọ rẹ ọ̀fẹ́ dáadáa fún ń tẹ̀lé súnà súnà ọrọ wò lọ ń tẹ̀lé abẹ́rù pé súnà gbogbo nǹkan ni kó o sí jíjẹ òní olówó ẹni ti fi wa alùsùnà tí alùsùnà náà nìyẹn ọ̀daràn alùsùnà làmánà alùsùnà bá ń sọ owó yìí kò ní mú kọ́bọ̀ ńbẹ̀ kó fi kọ́bọ̀ mi pààrọ̀ rẹ̀ tó bá tẹ̀lé súnà lódodo wọ́n gbọ́rọ̀ bọ̀ wọ́n baba alágbájá ṣe báyìí báyìí báyìí ó fi mọ́tò rẹ̀ díẹ̀ wa ọlọ́wọ́ bóyá mọ́tò tiẹ̀ ní bóyá ládùúgbò yìí ọlọ́wọ́ orí kẹ́ wá baba alágbájá ẹ ti fọkọ̀ dí ọmọ ìyá yìí kò ní rọ́nà wọlé kò ọ̀hán ni àléyàn ah, bú lọkùnrin o olórí ni ah, kọ́dà kó kú kọ́wọ́ jahannama ni. so Abubakar gbéra àti òun àti Umar ó dilé Usman pàtàkì Usman wọn kì í ọ̀dà ó ti kọ́kọ́ tako ìntànbọ̀ afẹ́sùn kan lórí ẹ̀. wọ́n ní Abubakar wọn ni tó gbé wa dìde wa bọ̀ ni pé Umar lọ sọ̀rọ̀ kan fún mi wọ́n láwọn kí ọ lásìkò báyìí ọgbọ́ ò sì dáhùn àwọn sálámà sí ọ ọgbọ́ ọ̀dáhùn torí pé sálámà tẹ rí yẹn táwọn mùsùlùmí bá mójútó bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ bí dájú òun náà ni pé a ní kórìíra ara wa a ní bínú ara wa a ní níkùnsínú síra wa a máa ṣe dáadáa síra wa ṣùgbọ́n gbà tó bá ti jẹ́ pé kò sí sálámà n tọ́ dájú náà ni pé á dọ̀tá ẹ̀gbọ́n anabi sallallahu alayhi wa sallam ó ní la tadkhulul jannata hatta tu'minu la tu'minu hatta tahabbu ala adullukum ala shay'in idha fa'altumuhu tahabbtum afshu as-salama baynakum. ẹ ní wà lìjánà kẹ́ tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ sì lè gbọ́ lọ́wọ́ bá gbọ́ sáájú kẹ́ tó nífẹ̀ẹ́ ara yín ẹ yóò àjẹkí ń tọ́ka sí ìfẹ́ ara yín tí ó jẹ́ gbọ́ ọlọ́run ọba gbọ́ gbígbọ́ ọlọ́run gbọ́ tí ó jẹ́ wàlìjánà àwọn sàhábà la fẹ́ mọ̀ anábìíní afṣe sàlámà bẹ́yìn nàkùn ẹ̀ tàn sí sálámà ta láàrin ẹ̀ máa sálámà síra yín so tàbá wa tàn sí sálámà ta sẹ́ni tá a sálámà sí gbọ́dọ̀ dáhùn àbí òní dáhùn ọ gbọ́dọ̀ tọrọ ọ̀ràn àyàn ní kò dáhùn sunna ní kí wọ́n kọ́kọ́ sálámà sí ọ. àmọ́ ọ̀ràn ni kí wọ́n dáhùn tó o bá dáhùn láyé gbèsè rẹ̀ ó gbé dáhùn kéyàmà. Abubakar wọ́n ní àwọn ní Umar radiyallahu anhu sálámà sí wa Usman ọ̀ dáhùn. Usman ní ìmọ̀pọ̀ kọjá dépò pé mọ̀pọ̀ sálámà ah, ah, kí ló dé? ó tí mò ń rò

bóò ni Umar ṣe wá kọjá tẹ̀rí ambosibo ti pẹ́ẹ́pẹ́ gbọ́kọ́ sálámà kí lẹ̀ ń rò Usman ní tí mo ń rò ní pé ó ń bà mí lọ́kàn jẹ́ púpọ̀ pé anabi wa Muhammad sallallahu alaihi wasallam wọn kú wọn fa ayé lẹ̀ a sì bí léèrè man kí láàṣì tá a fi rọ́lá. a ti ṣèbéèrè ní ń bà mí lọ́kàn tí mò ń ronú ìrírí kọjá ti pé ń gbọ́ kó tiẹ̀ sálámà. Allahu akbar ó tó rò lóòótọ́ kí la a fi là ànábì léèrè yìí Abubakar radiyallahu anhu òun wá ní rárá o èmi rántí bí ànábì léèrè èmi nígbà tí wọ́n gbọ́ wípé Abubakar ó sọ pé mìíràn ti bi ànábì léèrè à àwọn sàhábà ńláńlá yìí torí àwọn náà ni àrólé ànábì àrólé kìíní kejì kẹta ní sọ̀rọ̀ yìí àlì nìkan ni ò sí láàrin wọn lásìkò yìí wọ́n ní kí ni tànàbì pè lọ́nà ọ̀la ó ní mo bi ànábì léèrè. mo sọ fún yín pé máa lè jẹ́ sọ hàdà amúr ọ̀nà wo lè yóò fi là nínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí táwọn láti là tó bá di lọ́la gbẹ̀ndẹ̀lù kìyàmù. anabi sallallahu alaihi wasallam sọ yìí pé máa qultu li ammi. anabi ni man qabila minni. الكلمة التي عرضتها على أمي فردها علي فهي له نجاة alábìnrin ẹnikẹ́ni tó bá gba gbólóhùn yẹn lọ́wọ́ mi gbólóhùn wo ni gbólóhùn náà èyí tí mo sọ fẹ́ gbọ́n bàbá mi Abu Talib faraddaha alayhi tó dá padà sí mi pé wọ́n fẹ́ ẹnikẹ́ni tó bá ti gba gbólóhùn yẹn fahiya lahu najah ọ̀là ni ọ̀jẹ̀ fún rawahu ahmed fi musnadẹ imaamu ahmed rahimahullah àwọn ni wọ́n gbé jáde nínú musnad ǹjẹ́ ẹ̀yin náà wàá ma gbólóhùn tí Ànábì sallallahu alayhi tó dojú rẹ̀ kọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ bí kí ni gbólóhùn náà la ilaha illallah nítorí pé ìgbà tí Abu Talib ti ń bẹ láyé ó ṣe gudugudu méje yàyà mẹ́fà láti lè dáàbò bo anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ń ti pọ́n òun ṣe mùsùlùmí yàtọ̀ sí Abu Lahab Abu Lahab náà ọmọ ìyá bàbá ló sànàbì sallallahu alayhi wa wa sallam bí Abu Talib náà ṣe jọ máa ya bàbá tá ànábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ń dúró ti ànábì sallallahu alayhi wa sallam kó dúró ọmọ bá ti ànábì tó ń ti pé kò ní ìgbàgbọ́ fẹ́sìn Islam tọ́lọ̀ fi rán ànábì sallallahu alayhi wa sallam ó tiẹ̀ ti fìgbà kan sọrí wípé tí ò bá jẹ́ àbùkù tí ó kàn òun atẹnu àtẹ táwọn èèyàn o mọ̀ fún nǹkan lẹ́sìn tó dáa ju fọ́ọ̀mù èèyàn láti ṣe ṣùgbọ́n kí làwọn èèyàn ò wù iná nìkan ti ń bọ̀ lẹ́rù ó dà gẹ́gẹ́ bí káfíìrì tí wọn náà ń bá sọ̀rọ̀ islam lónìí ó lóun mọ̀ pé islam lọ́nà òun mọ̀ fún gangan lódodo ó lẹ̀sìn tọ́lọ̀ wọn bọ́ gbà ṣùgbọ́n òun ò lè ṣe kí ló dé kí làwọn èèyàn sọ kí làwọn èèyàn sọ yìí náà ni kí làwọn sọ ó ti torí fi eŋti ọba mu ó fi ṣòfò ọkọ̀ láti gba islam torí kí làwọn èèyàn sọ ọlọ́run ọba tí ò ṣètò abẹ́ adúpẹ́ fọlọ́run akramakumullah ní ìgbà tí Abu Talib tọ́wọ́ ń pọ̀ka kú lọ́wọ́ anábì lọ bá nígbà tí anábì sallallahu alaihi wasallam ń dọ́dọ̀ rẹ̀ anábì bá àwọn abẹnugan nínú àwọn kèfèrí lọ́dọ̀ rẹ̀ nínú wọn ni Abu Jahal Abu Abu Abu Abu, Abu àti Ubay ibn Khalaf gbogbo àwọn eléyẹn wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ̀ àti bàbá tó bí Sa'id ibn al-Musayyab àbí bàbá tó bí eléyìí wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ̀ so àwọn atọ́jú abẹnugánú àwọn kèfèrí yẹn ngbàtà nàbì sọ fún pé sọ pé la ilaha ó lòun ò lè sọ. So gbólóhùn yìí òun náà ní ń bọ fi ja àjàngbìlà níwájú ọlọ́run níjọ́ ọ̀gbẹ́ni dàlùkìyàmá tó fi rọ́nà lọ ó lòun ní sọ. ó dàbí kéèyàn tún lọ́gbọ́n pé ọ̀dà ẹ̀gbọ́n bàá mi ẹ dákun kí ni mo ní kẹ́ ẹ <laughs> torí ẹni tọ́lọ̀ ń bá korí ibú má gbogbo ìyànjú tẹ́ bá gbà wàláhì kò ní gbà. báyìí bá ti wí àwọn kẹfẹ́rí yẹn sọ fún pé tó fẹ̀sìn bàbá rẹ lẹ̀. ó wọ anabi sallallahu alaihi wasallam ó tún wọ àwọn eléyìí ó wá sọ pé huwa ala millati Abdul Muttalib ana lọ o ẹni tí ó gbà wá òun lọ sọ pé huwa o torí àpè mára lápẹtẹ mi dire o kọ́má lọ sọ wípé ìwọ o ìwọ o orí ẹ̀sìn àbùtọ́ níbi ló kù sí lọ́lọ́ba ni kò kú torí rẹ̀ dábàá sèrè wáyà sọ pé ó o orí ẹ̀sìn àbùtọ́ níbi lòun ó kù sí ó dàbí ẹnìkan tí ń ṣèbéèrè ni ó ní òun fẹ́ ṣèbéèrè nípa kọ́ ọ máa gbéyà rẹ lọ sí ṣọ́ọ̀ṣì ìyá dání ó ṣe béèrè rà ọ mọ̀rọ̀ sọ. ọ sọ pé kọ́ ọmọ gbé ìyá rẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ó ní à kìí ṣe ìyá tòun náà àá ó ló ṣe ajé ìyá tèmi. torí ẹ èèyàn máa kọ́ èdè ni nígbà tí àbùsọ̀ ọ́lìbù fẹ́ kú ọ sọ pé o o. òun fúnra òun o ẹni tí ọwọ́ àgbà wa kò sọ pé èmi o o ti dáa òun o orí ẹ̀sìn àbútọ́lìbù lówó kù sí ó sì kù sórí ẹ̀ kò gba ilaha yẹn wọlé anábì wa sọ pé ẹnikẹ́ni tó bá gba yẹn yóò ọ̀la fún a pé ọ̀nà wa illallah bàbá jẹ́bẹ̀ ǹjẹ́ àwa lè bá ní túmọ̀ rẹ̀ bí àwọn bàbá bàbá ojú ọ̀nà ọ̀la wa ní la ilaha illallah àwọn fẹ́kẹ́ nìkan bá wa volunteer kọ́ bá wa túmọ̀ rẹ̀ àbí kí n pè torí ọ̀yẹ́ ká máa sọ̀rọ̀ kẹ́yìn náà máa sọ̀rọ̀ ńgbà ẹ ẹ wá bá wa túmọ̀ rẹ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ dìde ẹ̀yin náà ni ẹ dìde ẹ dìde ẹ dìde ọdẹ sọ la ilaha ẹ bá wa túmọ̀ rẹ̀ <laughs> ẹ ní ká sọ mi ọdẹ àbáyé àbáyé náà ni náà ni. la ilaha illallah ẹ bá a túmọ̀ rẹ̀ naam kò sí ẹ bá a túmọ̀ rẹ̀ ah, ẹ má tìjú kí lọ́kẹ́rin naam. gbọ́gbà kí ọlọ́run nìkan ni ọba ṣé wọ́n gbà á ẹ̀rí nǹkan bẹ ojú ọ̀nà ọ̀la ẹ̀yin ọ̀yẹ́kẹ́ sọ̀rọ̀ síbẹ̀ tí ní ká yọ̀ǹdẹ̀ yín. <laughs> <laughs> Ah, tọ́ ojú ọ̀nà làwa ni ẹ o tọ́ hmm. ọ̀dà bàbá yìí bàbá yìí ẹ̀yin náà ni ẹ̀yin náà ni tẹ́ ń wọ ẹ̀yin ẹ̀yin náà ni ah. ẹ bá túmọ̀ rẹ̀ járe la ilaha illallah naam. à ń gbọ́ yín o ẹ má gbà wáyé lọ́dọ̀ ẹnìkan o naam <laughs> naam. àbọ̀rọ̀ pàkàsọ ni ee wọ́n àwọn ọmọ kéékèèké àwọn sá ń lọ́wọ́ abẹ́rẹ́ nǹkan mẹ́ o àwọn ọmọ ní ẹ̀fọ́ àwọn bàbá lẹ̀ ní kò burú ìwọ ìwọ naam. sọ èmi gbọ́ kò sí ọlọ́nkan àfi Allah àwọn náà gbà ọgbà náà. صح إلى با لا معبود بحق إلا الله kò sí ọba kan kò sí nǹkan tó tọ́ láti jọ́sìn fún lódodo àyàfi Allahu nìkan síbẹ̀ lórí lọ́dọ̀ gbogbo wa àmọ́túmọ̀ rẹ̀ àmọ́ àgbà wọlé báyìí àbá àgbà wọlé ṣé ọ̀hàn nù wà àti ṣe sí wa àwa tá à ń fọ́lá sàgbà la ilaha illallah yìí gbọ́ bẹ́ẹ̀ pé kò sí ọba kan kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àgbàgbọ́ bẹ́ẹ̀ àbá àgbàgbọ́ bẹ́ẹ̀ ok kí ló dé tá a rẹ́ nìkan nu wa tó gbẹ́bọ lọ sórí ta ẹ sọ pé la ma'buda bi haqqin kí lẹ̀ ń wá látàrí ẹbọ tẹ gbé lọ sórí ta ìsọ àbí kíni ok ta ni máa sọ yẹn ta là máa sáàdì ok la ilaha illallah wahda tẹ ẹ gbà ká lọ sáàtì lẹ́yìn nìsín kẹ́yìn ọ̀ wá ń ta ẹ gbà èèyàn mélòó ló lè gbà bẹ́ẹ̀ ah ah kéésì gbogbo èèyàn wallahi kéésì gbogbo èèyàn <laughs> torí tá délé mi àbájọ ọ̀dà ee wallahi àbájọ ọ̀dà torí ọkàn wa mẹsàlásì ni ọ̀daràn lọ́pọ̀lọpọ̀ sọ láyìláyìí lọ́lá ẹlòmíì kan sọ kò wúlò bí etí fìràwọ̀nà sọ ni tó wúlò fún kò wúlò fún fìràwọ̀nà náà mà sọ láyìláyìí lọ́lá tóró náà sọ pé láyìláyìí lọ́lá.

ẹ fẹ́ là la ilaha illallah kí lẹ rì má sọkù yín ẹlẹgba la ilaha illallah gbọ́ tó ṣe kí ni kọfí à jáde sọ̀rọ̀ rẹ ni o ah, ah, jáde sọ̀rọ̀ rẹ mùsùlùmí subhanallah ọ̀pọ̀lọpọ̀ nǹkan sọ̀rọ̀ a fẹ́ là lẹ́nu ni wọn à ti sẹtọ wàláhì wọn ò ti sẹtọ torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kọlọmọbẹ munafiki lásán ni wọn o munafiki lásán ni wọn torí èèyàn ò lè gba la ilaha illallah gbọ́ lódodo kó tún máa pe nǹkan míì yàtọ̀ sí Allah sẹ́ẹ̀ máa pe lórúkọ pé ń ṣàdúrà ẹlòmíì pe nǹkan míì yàtọ̀ sí Allah nísìn ìtìrà kan wà táwọn èèyàn máa ń kà láwùjọ wa adúpẹ́ fọlọ́n pé kò tí ì dé kóró dúnbé du'aul fawzil azim sẹ́ẹ̀ máa kà bẹ́ẹ̀ kà wọ́n láwọn ń kà ó. àmọ́ àwọn ọ̀ka ma fa mhm. ẹ ra àwọn shirk wọ́n lè pe kútúbà yasin wọ́n lè máa pa àwọn pé àdádà bíélò sàdádà bíélò tó fi pé wàhálà bíélò fìtínà bíélò ṣe ọlọ́run náà ní ń já àwọn òkò àbọ̀ ń ṣe shirk ìyẹn ṣe nìyẹn ó kè tí wọ́n fún ọ ní kíníkà máa ìwọ́sìgbà pé òun náà wọ́n ní kọ́ lọ́ọ́ máa fà á tó o bí olùmọ̀ nípa súnà kan léèrè pé kíní ní kí n máa fà o Islam ní ká máa fà nǹkan láì ṣe màálù. gbogbo àdúrà tẹ́lẹ̀ mi sọ̀rọ̀ máa ní ká ṣe èyí tó pọ̀ jù mélòó ni kí wọ́n lọ ń fà wọ́n á lọ gbó pàlìjànú fún wọn ní kọ́ ọ máa fà ìsọ̀rọ̀ kí sọ wá ti lọ́dọ̀ àlùsùn náà wọ́n sọ pé rárá o sí o. wọn á ní kò sí ti máa dá lọ́dọ̀ wọn ní tí ọ̀dà ti fẹ́ dà. torí ẹ nǹkan àkọ́kọ́ nù o kí ni la ilaha illallah ṣùgbọ́n ìhà táwa kọ sí kìí ṣe ìhà tó yẹ ká kọ sí o ọ̀pọ̀lọpọ̀ wa gan ọ̀mọ̀túnmá rẹ̀ ntí mọ̀túnmá rẹ̀ ó sì fẹ́ hàn nù wà mí. gbàtí wọn mọ̀ pé la ilaha illallah kí ló dé ìṣòro dé bọ̀ wọn náà ń bá wọn lórí òkè o sì ní la ilaha illallah ọ̀gbá la ilaha illallah ọ̀gbọ́ lódodo torí tó o bá gbàgbọ́ lódodo ọ̀bá ti jẹ́ ni tó yẹ pé yóò ṣẹbọ sọ́lọ̀ báwo ni ó sì ti wá jẹ́ pọ̀ ṣẹbọ sọ́lọ̀ nítorí pé àdánwò dé bọ̀ àkọọ́lẹ̀ òsì igi tó ń bá ń sin lọ́n àdánwò kan ò ní sí fún ọ gbọ́dọ̀ ẹni tí ń sin lọ́n tó gbọ́ lọ́n gbọ́ dáadáa àwọn làdánwò tí wọ́n pọ̀ jù gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn ànábì ọlọ́n làdánwò tí wọ́n pọ̀ ju tàwọn míì lọ nǹkan kejì nínú ibi tá a ti rọ́là abala kọ̀ọ̀kan náà torí pé ànábì fi tọ́ka sí nǹkan kan ni ọ̀nà ni at-tawhid wal-ikhlas la ilaha illallah ànábì fi tọ́ka sí at-tawhid wal-ikhlas ẹni tó bá ní tawhid òní ọ̀la ẹni tí ń sàfọ̀ mẹ́sìn rẹ̀ fọlọ́ yóò máa ṣẹ̀sìn rẹ̀ nítorí kárí mi àbí nítorí pé tí ń wà nǹkan ilé ayé àwọn ní ọ̀la. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا nínú pé mo ń sin ṣe tawhid yẹn wọn gbọ́dọ̀ jìnnà sí ṣẹbọ sọlọ gbogbo oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn fi ń ṣẹbọ sọlọ wọn gbọ́dọ̀ jìnnà sí pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ ni màá fi rí ọ̀la ó wá ṣẹlẹ̀ pé wọ́n kọ́ kí o ṣùgbọ́n ó kórìíra tawhid ó tún máa bú àwọn kan pé àwọn ń tọ̀hídì làwọn eléyìí ó ń kí wọ́n á nìwọ̀ ẹni tí ó bá ti ní tọ̀hídì ó ní kí ni ṣírk torí ẹ̀ alákìídà ni wọ́n ó ń kí wọ́n á nìwọ̀ gbogbo gbogbo kálukú ló lákìídà ẹ lè ya èèyàn pẹ̀lú àkìídà ṣùgbọ́n oríṣi méjì làkìídà àkìídàtún sàhíhá àti àkìídàtún bàtílà àkìídà tó dáa àti àkìídà tí ò dáa àwọn ẹni tí ń lé aláǹgbá kádùúgbò wọn lákìdá ni wọn lákìdá àwọn ẹni tí ń fọ́ ọmú odó mọ olóńgbò lórí nínú odó wọn lákìdá ni wọn lákìdá wọn lákìdá àwọn ẹni tí ń sáyìn ní ọgbẹ́ gbẹ́rẹ́ wọn lákìdá ni wọn lákìdá wọn lákìdá àkìdá ru ti ṣaitan ẹni tó sì ní kí ẹ má ṣe kàtàkàtà kí ẹ má bẹ́sìn jẹ́ mọ́ra yín lọ́wọ́ ò ń pè yín lọ síbi àkídà tó ṣe kí ni tó dáa téèyàn á máa fi rí àlìjáná wọ̀ ajẹ́ pé tawhid tá a bá fẹ́ là a gbọ́dọ̀ mójútó tawhid sì póríṣiríṣi o tawhid lọ́dọ̀ àwọn ahli sunnati wal jamaa o kìí ṣe tawhid àṣàyíra o kìí ṣe tawhid màtúrídíyà o kìí ṣe tawhid mu'tazila o kìí ṣe tàwọn khawarij o kìí ṣe tàwọn qadariya o kìí ṣe tàwọn jabiriya o kìí ṣe ṣe tàwọn naqshabandiya tòhídìí náà wà lọ́dọ̀ àwọn naqshabandiya bí àwọn tí máa jáde káyé o àwọn tí ó fi fi sẹ́ rẹ̀ lẹ̀ tí ó máa kiri káyé o àwọn náà ní tòhídìí sáńpé tòhídìí àwọn ta ni naqshabandi tòhídìí tí gbogbo ọ parí sórí pé màkọ́lọ̀ ńlọ́dọ̀ọ́ màkọ́lọ̀ ńlọ́dá sánmà màkọ́lọ̀ ńlọ́dá lẹ̀ màkọ́lọ̀ ní máa rọ̀jò ta ló wá sọ pé lómi ní rọ̀jò wọ́n bí léèrè ta sọ pé lómi lọ́dá yẹn so nítorí délé ẹ rí àwọn àṣà yẹn náà tí ẹ bá ka wọn from a to ka àṣà from a to z kí n fún yín ìwọ ka tírà yẹn láti bẹ̀rẹ̀ dópin ó ní rí nínú rẹ̀ pé u'budullaha wahda wọ́n sì pe tírà yẹn ní kíni jawharatu at-tawhid la ilaha illallah so subhanallah tọ́ba wa jẹ́ hajaru tawhid wọn kọ́ kí làbá bá ń bẹ̀ jawharan kò sí u'budullaha wahdahu nínú rẹ̀ kí wọ́n ní tawhid náà tawhid lọ́dọ̀ tí wọ́n ní tawhid ar-rububiyyah àti ká mú àwọn díẹ̀ nínú tawhid al-asma wa sifat níta ń pè ní tawhid lọ́dọ̀ tán àmọ́ tawhid al-uluhiyya ọ̀ torí ẹ̀ lẹ́sẹ̀ rí ó lè máa pẹ́ ẹni tó wà nù sáré ó lè máa bẹ̀rù ẹni tó wà nù sáré tí ó fi di kòbórí tí ó sì máa pera rẹ̀ pọ́n wà lórí tawhid. akramakumullah tíra kan tún wà lọ́dọ̀ àwọn àṣàyíra wọ́n ń pè ní ummul barahin gbogbo àwọn ọmọ tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ táwọn ilẹ̀ Lárúbáwá tó máa ti ń tẹ̀lé àkídà Ṣáírà tíra tó máa ń kọ́ nù. from A to Z rẹ̀ kò sí ọ̀rọ̀bùdùláhà wàhdáhù tíra tòhídì sí. àdáni tòhídì náà tó o bá ti sọ fún mi pé Ọlọ́run nìkan ni ọmọ àti. torí ẹ̀ ni ló ṣe jẹ́ pé tòhídì lọ́dọ̀ àwọn eléyìí tó bá pè lọ́ńkọ́ ò ní yàtọ̀ sí Abu ò ní yàtọ̀ nínú tòhídì rẹ pẹ̀lú Abu Jahal torí Abu Lahab Abu Jahal gbogbo náà gbà kọ́ lọ́n ló ṣe kíni lọ́dá wọn ọlọ́run náà lọ́dá gbogbo nǹkan wala in sa'altahum man khalaqahum la yaqulunna Allah tẹ́ bá bí wọ́n léèrè pé ta ló dá wọn ọlọ́run ni mo búra pé wọ́n dà pé Allah àmọ́ tòhídùl ìbáàdà agbọ́dọ̀ mú ní pàtàkì agbọ́dọ̀ mú ní kókó torí rẹ̀ wàá padà mọ̀ ike àwọn àjọsìn tọ́lọ̀ fi pa á láti ọ̀pọ̀ nínú rẹ̀ ní as-salat sọláàtì náà ló ti wá bọ́ mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ sọláàtì ló kù lọ́wọ́ rẹ̀ òun náà ti bọ́ ma lọ́wọ́ lábẹ́ bẹ́ẹ̀ ká gbogbo àwọn olùmọ̀ tí wọ́n ń bẹ láwùjọ wa ní ìkòròdú tá a wà níbí àmọ̀pẹ́ ni títí ń ṣe ń ti ń ṣe àwọn ẹni tí ń ṣe kí wọ́n má kagara kí wọ́n má kọlẹ̀ ẹni tí ò tí ì máa ṣe kó náà darapọ̀ mọ́ wọn ẹ gbọ́dọ̀ gbìyànjú láti fi àwọn àdánilẹ́kọ̀ọ́ lélẹ̀ nínú tawhid nínú kìtàbù tawhid àtàwọn tíramì tó jẹ́ ti tawhid lọ́dọ̀ ahli sunnati wal jamaa dẹ́bi máa ṣàlàyé ẹ̀sìn yìí fáwọn èèyàn nítorí pé ẹ lè bú wọn ẹ lè sọ pé wọn ṣẹ̀sìn gidi nígbà tẹ̀yìn ọ̀bá kọ́ wọn lẹ́sìn gidi. tí wọ́n bá ti ń gbọ́ ẹ̀yin náà fúnra ara yẹn rí fún ayé padà ǹjẹ́ yẹn dì mú lánàá yọ yóò dì mí mu ó ti mọ̀ pé kò sọ́nà nù tàná eléyìí lọ́nà wà ń bẹ̀ báwọn yẹn ṣe máa yí padà nù báwọn yẹn ṣe máa yí padà nù nísìn ẹnìkan tí ó ń dè má dìwà mọ́sálásí nínú tawhid ẹ wá bá wọn sọ̀rọ̀ débi àdéhìí ànábì sallallahu alaihi wasallam níjọ́ tó rí sàábì kan ànábì fọwọ́ kan ní apá àwọn bàbá wọn bá rí oúnjẹ ní apá rẹ̀ kí lélẹ́yìí ó ní a. Ah, mo dé má pani minal wahina nítorí ìsàkàtì máa kọ́lẹ̀ bá ní lápá anabi ni ẹnzẹ́ha jádàánù ka ìnáha lẹ́sẹ̀dì ìdùkà ìlà wahnan torí kò ní sàlékún kankan fún ọjọ́ lẹ́lọ. àti pé wọ́n ìnáha law baqiyat fika tó bá sẹ́kù lára rẹ̀ tó bá fi kú. Ma aflahta abadan ò ní sórí rẹ láéláé wàláyé ọ yà yín lẹ́nu pé nu mọ́sálásí lẹ́nu mi ò ti máa tó de tiẹ̀ náà àfà ṣebí eléyìí ni bẹ́ẹ̀ ni ẹ fi lẹ̀ mbẹ́ o nítorí pé gbogbo aláfẹ́ là ọkàn jẹ́ pé alẹ́ má ní mà nípa ọ̀nà tá a gbà là ìdí nu tó fi jẹ́ pé iṣẹ́ ńlá ń bẹ wájú àwọn olùmọ̀ Ọlọ́run nìkan ló sì lè san yín lẹ́sàn-án kò sí iye tẹ́nìkan fẹ́ fún yín tó lè dí wàhálà yín àá ah, ẹni tó sàlàyé ẹ̀sìn fún mi tí mo fi rálì jẹ́ náà wọ̀ èló ni bá san fún tí ó kà á iṣẹ́ tó ṣe torí ẹ̀ táwọn èèyàn bá ti ń gbọ́ èèyàn sá máa sàlàyé sí ọlọ́run aláàánú àlàyé yín ọ̀kọjá bíi tẹ́ lérò ẹ̀rí táwọn èèyàn ń yí padà ẹ̀rí táwọn èèyàn ń yí padà torí pé wọn ò mọ̀ tẹ́lẹ̀ náà ni bí wọ́n ṣe polówó ẹ̀sìn fún wọn tẹ́lẹ̀ ni wọ́n ń ṣe wọn ò mọ̀ pé ẹ̀sìn ò rí bí ti ṣe ní káwọn ọmọ o ń ṣàlàyé fún wọn náà máa retí ṣe ọlọ, àwọn generation kan náà dìde tó yẹ pé njẹ́ náà ń sọ làwọn náà kà pẹ́ sìn iná làwọn náà máa ṣe ó túmọ̀ sí pé generation ti ń bọ̀ dáa ju generation tó wà lónìí lọ pẹ̀lú ti àwọn èèyàn wọn padà máa kíyè sára wọn máa ṣe ń tọ́da wọ́n máa fi ti ọ̀dà lẹ̀ wọn ò ní nálé ológun ma tí nǹkan bá dojú sun àyìn ni wọ́n wá léèrè kí la lè ṣe fi kọ́ wa ká ṣe nǹkan báyìí bá ṣẹlẹ̀ nǹkan báyìí mo fojú sùn kí lànàbì ní ká ṣe rẹ̀ náà alára inú yóò máa dádùn àwọn èèyàn rí bẹ́ẹ̀ ah, ti àwọn èèyàn wa ẹ̀yin náà máa dúpẹ́ fọlọ́ lórí orí ńlá tọ́lọ̀ ní kọ́ máa ṣẹlẹ̀ kọ́lọ̀ ọba kó jẹ́ ká wà nù ẹni tí ó lè dúpẹ́ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ojú ọ̀nà tá a máa gbà láti fi rí ọ̀la òun náà ní ká máa tẹ̀lé ìmọ̀nà anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ká sì tún ní mọ ojú ọ̀nà rẹ̀ ká má fi sílẹ̀ nígbà kankan gbogbo ẹni tó bá fẹ́ là láyé tẹ̀lé ìmọ̀nà anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ẹni tẹ́rí táwọn èèyàn ń tẹ̀lé láyé o àwọn náà sọ pé àwọn nímànà ni àmọ́ àwa mọ̀ wípé ìmọ̀nà oníkálukú lẹ́gbẹ̀ẹ́sà nàbì sallallahu alaihi wa sallam ìsìnà lásán ni torí gbogbo ojú ọ̀nà ti gbé ní wàlẹ̀ jẹ́nà gbogbo ẹ̀ ló ti dí àyàfi tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. torí di eléyìí gbogbo ẹni tí wọ́n ti ń tẹ̀lé ìmọ̀nà tànàbí sallallahu alayhi wa sallam orí ìmànà ni ọmọ wà láéláé kò ní fi jọ́kan ṣìnà orí ìmálẹ̀ ni ọmọ wà ń gbogbo gbà kò ní fi jọ́kan bára rẹ̀ nínú òkùnkùn ẹni tí bá ti ń tẹ̀lé ìmànà tà nàbì sallallahu alaihi wa sallam ẹni tí ó pè lópè tí ó pè lẹ́ni tó ṣìnà yóò múra nítorí pé ìmànà tà nàbì sallallahu alaihi wa sallam òun náà ní ìmànà tó ṣe pé gbogbo ń tọ́ bá takò ìṣìnà ni ọ̀yà ẹni tó bá ti wá bára rẹ̀ lórí ẹ̀ dúpẹ́ fọlọ́n o lórí orí ńlá tọ́lọ̀ ń ṣe fún ọ agbára rẹ̀ mà kọ́ mímà ṣe rẹ̀ mà kọ́ nísìnyí tá a bá sọ pé àwọn ń tẹ̀lé súnà adúpẹ́ fọlọ́ kátó di pé à ń tẹ̀lé súnà orí bò la wà náà àbí wọ́n bí ọ bí súnà ni náà ilé kí òwò ló ń kálukú wa lọ tẹ́lẹ̀ ọmọ ń táwọn afá rẹ̀ ń ṣe tẹ́lẹ̀ ọmọ ń tẹ́ ti fi wọn náà ṣe ṣebí koto dikpe le ọlọ́lọ́lọ́ ń lọ n'sanu ẹ yẹ kó ọmọ dúpẹ́ fọlọ́ ni eléyìí náà tún mọ sànù ẹni tí ò ti kú nínú àdáda lẹ̀ ọmọ pè pẹ̀lú àánú ọlọ́run ẹlẹ́dàá wa yóò wá ti ara ọrọ tó ń bá a sọ yóò mọ náà mànà nítorí pé ẹni tó fẹ́ kéèyàn ọmọ nà àánú ọmọ àhánú ọrọ rẹ̀ ẹni tí ń gbọ́n yóò mọ̀ yìí pé ọ̀ ń fẹ́ òun fún dáadáa ni. kì í kàn sí pé o so eléyìí ó mú kó náà kórì rẹ̀ wálé tó ọlọ́run ọba ló fi wá sójú ọ̀nà òkè sagbára wa o a máa ṣe wàláhì ọlọ́run lọ sànù wa ọ̀fẹ́ ńlá ìwọ náà di ahlùsùnà darapọ̀ máa ń ṣe ń tẹ̀lé sùnà fi àdádálẹ̀ tó ń sèyàn lẹ̀ wọn ò ní tara àdádálẹ̀ sórí rẹ̀ torí pé ànábi sọ yìí pé wa kullu bid'atin dalalah wa kullu dalalatin fin-nar ẹ̀ ń wọ́n ná sáàsọ̀kọ̀ ńlá ni ẹni tó wọ́n ná sáàsọ̀kọ̀ ńlá kọ́lá ó ṣègbé torí ẹ̀ màtánàbí ó ti ẹ̀sùn wa fi yé wa yéké ó ní fa inna kulla muhdathatin ju bídà lọ àárí tùmọ̀ fún bídà ju lọ làwọn bá fi sọ yorùbá pé gbogbo àdádálẹ̀ ńkọ́ àdádálẹ̀ yorùbá náà ni gbogbo ní ọ̀dà ńkọ́ kọ̀dá ló kọ́ gbogbo àdádálẹ̀ ànú ni wọ́n á sọ pọ̀ kàn dá mú wa kọ́ gbẹ̀bùn ó ní bíi kọ́kọ́rọ́ ẹ̀ ẹ̀yin náà lè fẹ́ sọjọ́ anabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam ẹ kú ranú sí èyí ó dàbí ẹ̀sìn ní pàdé ẹ wá gbowó jọ tẹ gbowó jọ tẹ gbowó jọ ló kọ pé ń ta kó wọn lọ ok gbà Western Union àbí kéènì <laughs> àwọn nìyẹn o abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́. tí ń kówó jọ kówó jẹ ló kọ ànábì à nǹkan yan torí àwọn tí wọn máa ń lò náà lẹni tí ó bá súnà kò wu àwọn káwọn èèyàn tẹ̀lé súnà torí tí mo bá ń tẹ̀lé súnà ni sọ á lè sọ fún mi pé mo lè dìyà kí ni jẹ́ bẹ́ẹ̀ ọ sọ pé kí ni jẹ́ bẹ́ẹ̀ nínú dictionary wo gan-an rí ọ̀ ọ̀ ẹ̀ jáde ní àmì ọ̀já bọ́tà o torí ẹ̀ adúpẹ́ fọlọ̀ torí ẹ̀ tó bá yé wa ajẹ́ pé súnà mọ́ àwọn olùmọ̀ sọ yìí pé sunna anabi sallallahu alayhi wa sallam àpèjúwe rẹ̀ ní safinatu Nuh ó dàbí ọkọ̀ ojú omi anabi Nuh alayhi salam ní ìjọ dànàbì Nuh àìpé ẹ wá kó sínú ọkọ̀ ojú omi kí ló ṣẹlẹ̀ sáwọn ẹni tó bá wọ ọkọ̀ ojú omi wọn là gbogbo ẹni tó kọ̀ láti wọ ọkọ̀ ojú omi tí wọ́n fi lọ kí ló ṣẹlẹ̀ sí wọn wọ́n parun ẹni tó sì fẹ́ wọ̀ tí wọn ò jọ wọ̀ kí ló ṣẹlẹ̀ sóun náà ó parun so bí ọkọ̀ ojú omi anabi nù aleyhi salam ìní sunnari gbogbo ẹni tó bá wọ̀ yọ là gbogbo ẹni tó bá kọ̀ láti wọ̀ yọ parun ọlọ́mọdé àparun kí ló wá ń wò tó fi tì máa ṣe sunna kí ló ń wò tó fi kọ̀ láti máa tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ǹjẹ́ yẹn tiẹ̀ lè jẹ́ mùsùlùmí tí ó tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kò lè jẹ́ mùsùlùmí. o lè jẹ́ mùsùlùmí kí á ló dé ẹ sì sọra yín dọ̀tá ànábì ẹ sì lẹ́yìn lẹ fẹ́ràn ànábì olóò tẹ̀lé ojú ọ̀nà ànábì bóòlù sí olólùfẹ́ ànábì subhanallah torí ẹ ọlọ́ni wa ń jàdẹ́tù tẹ́ ẹ bá ti tẹ̀lé alaihi wasallam ẹ mànà ọ̀nà kejì nù ni. ìtẹ̀lé tọ́lọ̀ ìtẹ̀lé tànàbì sallallahu alaihi wa sallam ìpáyọ̀ ọlọ́ àti ìbẹ̀rù rẹ̀ àwọn nǹkan mẹ́rin ńlẹ́lẹ́kẹta kátẹ̀lé tọ́lọ̀ kátẹ̀lé tànàbì Muhammad sallallahu alaihi wa sallam kápáyọ̀ ọlọ́ kásì bẹ̀rù rẹ̀ torí pé ọlọ́yẹ̀lẹ́dàá wa ó fi hàn wá nù al-Qur'an nínú Suratu Nur wọ́n ní ومن يطع الله ورسوله ويخشى الله ويتقي فأولئك هم الفائزون gbogbo ẹnikẹ́ni tí máa ń tẹ̀lé tọ́lọ̀ tí ń tẹ̀lé tìránṣẹ́ rẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam tí sì ń payọ̀ ọlọ́run tí ń bẹ̀rù ẹ̀ ọlọ́run láwọn eléyẹn làwọn ẹni tí ó jèrè ìbẹ́yìn ti mọ̀ yìí pé jíjèrè túmọ̀ sí lílà. كل نفس ذائقة الموت، وإنما توفون أجوركم يوم القيامة. فمن faman zahziha 'anil nari wa udkhila al-jannata faqad faz gbogbo ẹnikẹ́ni tá a bá gbé jìnnà síná tá a wá fi sálì jẹ́nà ọlọ́run ló ti jèrè torí rẹ̀ lílà ó túmọ̀ sí jíjèrè torí ẹni tí wọ́n tẹ̀lé tọ́lọ̀ tí ń tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa tí ń páyọ ọlọ́run tí ń bẹ̀rù ẹ̀ àwọn ni ó jèrè o táwọn ń tẹ̀lé tọ́lọ́run báyìí tọ́mọ pé ọ̀rọ̀ ṣẹlẹ̀ a ní ká wá ìdájọ́ rẹ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ká lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam oníwọ̀ farama tọ́n tẹ̀lé tọ́lọ́run tọ́n tẹ̀lé tànábì oní tàwọn bàbá bàbá yìí la fẹ́ fi fẹ́ yín bàbá bàbá ni ẹ bá wa dá sí tani bàbá bàbá lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run sọ ànábì sọ tọ́n bẹ̀rù ọlọ́run sọ́n páyà rẹ̀ tó ń ṣe ńtọ́lọ̀ ní kò ṣe tó ń jìnnà sí ńtọ́lọ̀ ní kò ọmọ ṣe eléyìí ni wọ́n ń pè ní bẹ̀rù ọlọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀rí pé a máa gbọ́ ní àìsí a máa gbọ́ ní àìsí nísìn ọ̀pọ̀lọpọ̀ nínú wa afaramákàtẹ̀lé ìlànà tó yàtọ̀ sí tọ́lọ̀ ìlànà tó yàtọ̀ sí tànàbì sallallahu alaihi wa sallam ju kátẹ̀lé tọ́lọ̀ àti tànàbì lọ ẹ̀rí tẹ́lómi ọmọ ti send the constitution náà sọ constitution ah constitution kí ni constitution tèèyàn lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ̀ o tẹ̀lé tọ́lọ̀ ọ̀ tẹ̀lé tànàbì ò ń defend the constitution constitution tó yẹ pé kò tí ì rídìí múlẹ̀ ọdọọdún ojoojúmọ́ iná ni wọ́n ń pè constitution amendment ok tí nǹkan bá dáa pin wọ́n máa ń ṣe amendment fún constitution tí wọ́n tún ṣe ń dojúmọ́ ní gbogbo olúlé ayé níjọ́ lẹ́gbọ́pọ̀ àwọn kan kóra jọ pọ̀ wọ́n fẹ́ tún alukur'ani ṣe àbí wọ́n fẹ́ gbiná láàyè. subhanallah ọ̀kàtà ọlọ́nkún ọ̀kàtà nabi sallallahu alaihi kún ó sì fẹ́ là ọ̀bẹ̀rù ọlọ́run ọ̀fẹ́ là ṣé bá ọmọ pé ìgbà tá a rí ọ tá a jọ wà lójú kan náà lọ́ọ́ máa bẹ̀rù ọlọ́run pàtó bá ti kú wa nìkan tó ọmọ ṣe ọ̀dà ó sì bẹ̀rù nínú ọ́fíìsì sẹ́kẹ́tìrì yẹ sẹ́kẹ́tìrì tó ní tó ń ṣe síbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ wọ́n sọ pásítọ̀ sọ láti tó níbi iṣẹ́ yẹn ọjáde wọ́n sọ la ilaha illallah sẹ́wọ̀n kí la ilaha illallah rẹ̀ àbí òye wa ìwọ́n tó mọ̀ pọ́lọ̀ rírí ọ nígbà tó kù àti sẹ́kẹ́tìrì nìkan sọ́n tẹ̀lé tọ́lọ̀ ó tẹ̀lé tọ́lọ̀ tó fi ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ṣebí ńgbà tí wọ́n sọ fún ọ ìgbọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ yá dúpẹ́ fọlọ́n àdìsí kan wá lórí ẹ̀ ó ní ọ̀fẹ́ àdìsí àdìsí báwo ṣé gbogbo gbà náà làdìsí àgbógbò aladidi àfi tó o bá fi gbogbo gbà mùsùlùmí tó fi gbà kan ìdákúre kúlò ń jẹ́ mùsùlùmí ó fi gbà kan jẹ́ ó fi gbà kan mùsùlùmí lájẹ́ pé sọ fún Islam fún ọ torí ẹ ọ ọ ọ báwo ló ti ṣe là nínú nǹkan tí ká là òun náà ká má fi ṣeré rárá kìí ṣe sọláàtì nìkan kìí ṣe zakati nìkan kìí ṣe suyamu nìkan kìí ṣe hajj nìkan kìí ṣe tawhidi nìkan gbogbo ńlọrọ ṣe lọ́rọ̀ yẹn lé wa lórí ká mójútó bóòlù tó wá fẹ́ mójútó ọ̀kọ́ kíw èyí jókòó nbí tí wọ́n bá ti ń sọ̀rọ̀ kíw èyí ṣèbéèrè lọ́dọ̀ àwọn ẹni tó mà báwo ló ti ṣe fẹ́ mọ̀ ó lè má láéláé nílẹ̀ Yorùbá ń bí ẹ rí i pé gbogbo sẹ́tìn yẹn bá fẹ́ ṣe yóò tún lọ kọ́ ẹni tó fẹ́ máa tasọ lọ́jà yóò lọ kọ́ bí wọ́n ṣe ń tasọ ẹni tó fẹ́ máa ta plumbing material yóò lọ kọ́ bí ṣe ń tà yóò lọ kọ́ ń pa sẹ́wọ̀n ok ṣé ẹ̀sìn yìí ni ọ̀wá yẹ kọ́ kọ́ ń pa rẹ̀ ó sì fẹ́ là ọmọ wa yín musa wọn tí wọn máa kéwù kéwù kéwù lásán mà lọkọ kéwù wo ni lásán kéwù ju gbogbo tó ń gbé ka lọ pàǹtí ló ń gbé ka lẹ́gbẹ̀ẹ́ kéwù nítorí pé táwa ń gbé ka ọlọ́run sọ ànábì sọ gbé tó ń gbé ka wa tó ṣe déédéé ọlọ́run sọ ànábì sọ irọ́ lásán wọn á ní kó ọmọ gún yẹn lábẹ́rẹ́ ọ̀hún àwọn pé gbogbo èèyàn lọ dáa jùlọ gbọ́dọ̀ tí wàá dáa tó ẹni tí ń sọ̀rọ̀ ọlọ́run fún wa ẹni tí ń bá wa sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam wa man ahsanu qawlan ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين النبي صلى الله عليه وآله وسلم أن خيركم من تعلم القرآن وعلمه ẹ wàá ní jókòó níbi tí wọn ti ń sọ̀rọ̀ lọ à ń bọ sí bọsí pé gbẹtìrà pẹfẹ lọ kọ kí ó ọ̀nà wa dà tó fi fẹ́ mọ àwọn nǹkan tó lọ ń ṣe lọ́rùn ẹ̀ lé wa lórí kò lè ṣeé ṣe gbogbo èbúté máa bú àwọn ìtọ́kọ́ kí ó yùn tẹ́ ẹ máa dá para sí wọn ẹjẹ́ adékọ́ wá sópin wọ́n mọ ọlẹ́ńtẹ̀ láàfà ọ̀lẹ́kàwé tì ó gbọ́ la ilaha illallah ẹjẹ́ ká kíyè sára àkí ó kọjá gbogbo bẹ́ẹ̀ nítorí pé kéwù yẹn à ń fi kọ́rọ̀ lọ à ń fi kọ́ nípa ọ̀rọ̀ Muhammad. sallallahu alayhi wa sallam ibẹ̀ ni wọ́n ti sàlàyé ojú ọ̀nà tó gbà tó fi là fún ọ ọmọ ntọ́lọ̀ ti lọ́nà yẹn lé ọ lórí tí wọn náà fi máa mójútó. bó tilẹ̀ jẹ́ pé àwọn kàńdà kan wà nù rẹ̀ sí o táwọn kéwú táwọn di babaláwo kí ẹsẹ̀ irú kéwú táwọn eléyìí là ń sọ aláwọn tó kọ́ kéwú gidi qala Allahu qala rasuluhu ẹ̀ lè fojú di irú kéwú yẹn o torí pé wọ́n kọ́ yín ní tí ó ṣe láǹfààní tẹ́sí wàlìjẹ́nà ìwọ ò lè mà kódà kó lówó kí ló lè fowó rẹ ṣe tó fi wàlìjẹ́nà ṣé kákan kọ́ mọ́sálásí lẹ̀ lásán àkẹ́sọ̀ nìkan ọkọ́ mọ́sálásí lẹ̀ kalẹ̀ ó gbé fún bídíà ṣé òun náà ọ̀nà àlìjẹ́nà nìyẹn ọmọ pé ọ̀ràn bídíà lọ́wọ́ ni ọ̀ràn bídíà lọ́wọ́ ni bí kọ́kọ́ mọ́sálásí kalẹ̀ kó gbé fún àwọn alásàlátù ọkọ́ lè tajà fún wọn nìyẹn sẹ́rù nǹkan tá à ń sọ nígbà tó lọ́ọ̀ ní kọ́kọ́ mọ́sálásí kó gbé fún bídíà ni ha eléyìí túmọ̀ sí pé o nídìí láti gbọ́ ọ̀rọ̀ lọ o nídìí láti gbọ́ táwọn olùmọ̀ bá ń sọ ìlọ́lọ́wọ́ fi ràn ọ́ lọ́wọ́ tó fi lè lówó lọ́nà tó fi rà lè jẹun náà wọ̀ ẹni tó lọ́lá tó o bá gbọ́rọ̀ lọ o ní mọ bó ṣe lè lu ọlá tó fi padà jẹ́ ọ̀là fún ọ tó bá ti jọ́ gbẹ̀ndẹ̀ kìyàm àfi kọ́ ọmọ gbọ́rọ̀ lọ anybody kò ju kọ́ gbọ́rọ̀ ọlọ́run ọba lọ torí ẹ̀ ló ṣe jẹ́ kí wọ́n máa ṣe nǹkan kan ní Saudiya ní ìgbà tí ọba tànà wà ń bẹ ó ní agbára púpọ̀ ọjọ́ kan wà táwọn aráàlú ọ̀wá kí ọba kótó dọba ní ti máa ń ṣe bẹ́ẹ̀ ọ̀wá ń gbá kejì ọba lónìí kálukó dákẹ́ àfa kan wà bọ̀ síwájú lọ́mọ bá wọn ṣe lọ́mọ bá wọn sọ̀rọ̀ lọ iye sẹ́tú tán fún onígbà tó bá pé ńlọ bó tó tẹ́tí gbẹ́ni bọ́ọ̀dì kò sẹ́ni tó kọjá kọ́ gbọ́rọ̀ lọ nítorí pé mò ń ṣàṣìṣe wọ́n sọ fún mi bá ṣìṣe lélẹ̀ máa pàṣẹ mò ń ṣe ńtọ́ da wọ́n ó fi yé mi dájú sáká pé ńtọ́ da ni màá dúró lórí ẹ̀ tó ẹ dákun ẹ̀wọ́ ló ṣe wà dàbí eléyìí túmọ̀ sí pé kò sẹ́ni tó tayọ kọ́ gbọ́rọ̀ lọ ọ̀rọ̀ ọlọ́run tá à bá ń gbọ́ láti mọ̀ pé ah àsọ̀rọ̀ yẹn náà lélẹ́yìí àsọ̀rọ̀ yẹn náà lélẹ́yìí àsọ̀rọ̀ yẹn náà lélẹ́yìí á sì mójútó lójú ọ̀nà pàfẹ́ wà lìjẹ́ náà kó o mójútó gbogbo àwọn nǹkan tọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn bákan náà kó o sì jẹ́ni tó ṣe pé wà á jìnnà sí gbogbo àdádálẹ̀ gbogbo ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ wà á jìnnà sí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wà á jìnnà sí tí yẹn bá ti ṣe bẹ́ẹ̀ èèyàn ti mú ojú ọ̀nà ọ̀la kan ó wà nù hadith Jabir ibn Abdillah radiyallahu anhu. قني أن كصفان النبي صلى الله عليه وسلم فأرأيت إذا صليت المكتوبات وحرمت الحرام وأحللت الحلال ولم أزد على ذلك آه، أدخل الجنة قال نعم حديث يا الإمام مسلم لو بجد أني كصفان النبي صلى الله عليه وسلم فجل أربعة وعروقه ونرى النبي صلى الله عليه وسلم ǹjẹ́ tí mo bá ń ṣe sọ̀láàtì tọ́jú ọ̀ràn yẹn eléyìí jẹ́ àpèjúwe gbogbo ọ̀ràn yẹn yókù náà gbọ́dọ̀ mójútó tí mo sì ṣe gbogbo nǹkan tó dé wọ̀léwọ̀ tí mo sì se gbogbo nǹkan jẹ́ tọ̀lẹ́tọ̀ tí ń wá ṣe jù bẹ́ẹ̀ lọ tí ń wà lẹ́jẹ̀ nàbì ànábì ní bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé tọ́ǹba ti ń ṣe gbogbo nǹkan tó lọ́n ṣe lọ́ràn yẹn tó ń dínà sí gbogbo nǹkan tó lọ́n ṣe léwọ̀ tó sì sá fún gbogbo àdádálẹ̀ tó sì mójútó ẹ̀sìn ọlọ́run dáadáa ó ti mójú ọ̀nà àti là kọ́lọ́mọ bá kó jẹ́ ká là ẹlẹ́karùn nínú nǹkan tí máa jẹ́ ká là náà ní ká ahọ́n wa ká ṣọ́ ahọ́n wa dáadáa ká marú ọ̀rọ̀ tí wọ́n máa jáde lẹ́nu wa kọjú ọ̀rọ̀ tó dáa. بيان كي القرآن بيان سي تسبيح بيان أنسي أتنسي داني أوينيا أنفورو ما كون سيدادا أنقوي بجيفوا أنصفوا ما كون سيدادا لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس أمام بيان A ń ṣòfófó a ń sorun wájú pọ̀ mọ́tì pàkọ́ mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ ahọ́n rẹ̀ ńbẹ̀ nítorí pé gbogbo àwọn ìwà burúkú ìwà pálapàla tí máa ta hán jáde àwọn ní máa ń ṣe sábàbí tí ọ̀pọ̀lọpọ̀ ó fi wọná jù tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàm. nígbà tí Ànábì sallallahu ti sọ fún Mu'adh ibn Jabal radiyallahu anhu pé kuffa alayka hadha ṣọ́ra fún eléyìí anabi gba ahọ́n rẹ̀ mú ni wọ́n sọ fún pé ṣọ́ra fún eléyìí Mu'adh ibn Jabal wọ́n sọ fún anabi sallallahu alayhi wa sallam pé wa inna lamu'akhadhuna bima natakallamu bih sọlọ́wọ́n fìyà jẹ wá lórí nǹkan kan sọ lọ́rọ̀ tẹ́mọ̀ kọ́rọ̀ rọrùn sọ ju sẹ́lọ̀ anabi ni sakilatika ọmọ ọdakama lárúbá máa ń lo gbólóhùn yẹn láti tọ́ka sí pé ọmọ ti ń bẹ ìtumọ̀ rẹ̀ ní kó kú mọ́yà rẹ̀ lọ́wọ́ tàbá fẹ́ túmọ̀ rẹ̀ alifabẹ́tìkàlì àmọ́ wọn máa ń fi sọ̀rọ̀ pé ọdakama wa aliyukabu naasu fi naari ala wujuhihim illa hasaidu alsinatihim wa fi riwaya ala manahirihim ṣé nǹkan kan fàtà fi máa da àwọn èèyàn sínú iná lọ́jọ́ gbẹ̀ǹdà kìyàmà gba ojú wọn àbí gba ọkàn àyà wọn jó ń ta hàn wọ́n fà fún wọn lọ bí. ahàn ahàn máa kó bá ní ahàn máa sọ̀yàn dó lórí ibú ahàn yìí jẹ́ ká nítorí pé àwọn ọ̀rọ̀ tá à ń fẹnu sọ àwọn náà ni ó kó bá wa jù nànàbì fi sọ ike man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayra aw liyasmut ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ ọ̀kan yìí kó máa sọ̀rọ̀ rere lẹ́nu àbí kó gbẹnu lọ́wọ́ ǹjẹ́ ọ̀dọ̀ wọ̀ o báwo láti ṣe kó ahọ́n wa ń jànú ọ̀dọ̀ wọ̀ ọlọ́run sì ti bá wa kó ń janu àwa ló kù ká kó ń janu kọ́ mọ́ àwa ń janu bá kó ń janu ó ti bọ́ ọmọ ọlọ́wọ́ ìwọ ni kó kó ń janu wọ́n lọ́nà wo lọ́lọ́run fi kó ń janu wọ́n ní ahọ́n ọlọ́run ò gbé tàbí ọwọ́ ó gbé sínú ẹnu àjà òkè àti àjà pàdé ọlọ́run tún fi eyín òkè àti tìsàlẹ̀ ó tún fi bò ètè méjèèjì ó tún fi mú málẹ̀ síbẹ̀síbẹ̀ gbogbo géètì gbogbo àgádágodo ni lẹ́jà tẹ́ máa ha òró lórí ibu òrí tó tún ṣe lónìí ó tún wá bá mi ó tún ṣe kínní gásà lè wọjà ánámà yìí náà. àbùkátà láti kó ahọ́n wa ń jà Yorùbá kan sọ pé bójú rí ẹnu adákẹ́ bíi tàwọn ẹlẹ́nu asínrín kọ́ nítorí orí ọ̀sán náà yóò tó máa tẹ́wà láìjà láì ẹnu à yóò bá sọ pé ẹnu mi kọ́ mọ́ pa mi òun sì ń rìnà ti parun yọ pọ̀ torí ẹ ẹnu ẹja sọ o ahọ́n àwọn ẹja sọ o ẹni tó bá fẹ́ wà lìjánà wàhálà yóò pẹnu rẹ̀ ń jà yóò pa ahọ́n rẹ̀ ń jà alákòóbá ńlá la hàn alákòóbá ńlá la ha, irú ọ̀ràn tá à ń fi wa dá wàhálà ó ti pọ̀ jù ẹni tí ẹni tó ṣẹ̀ wá gbogbo wọn là ń sọ̀rọ̀ wọn láì dáa gbogbo wọn pátá ni wọn gba aládàá wọn lọ́dọ̀ wa ń jọ gbẹndàlùkìyàm ẹni tó ń bínú rẹ̀ tó ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa ọyẹ kápẹ́rù rẹ̀ ló tún bùn ládàá rẹ̀ ìwọ sì fẹ́ là kí ló dé tó lè sọ ahọ́n rẹ̀ ajẹ́ pé bàbá àti ìyá wa lọ́yẹ ká máa sọ̀rọ̀ wọn láì dáa jù torí tí wọ́n bá mú ládàá wa kí kúkú mú fún bàbá wa kí fún màmá wa ládàá wa káwọn ó lè là àmọ́ tà rẹ ọ̀tá rẹ ló tún bò ńládà rẹ ọ̀dájú pọ̀ ọ̀gbádùn òǹbínú èèyàn ló tún bò ńládà rẹ ọ̀gbádùn ah, bàbá ọlọ́yẹ kábùn ńládà wa àti màmá wa kí lọ́wọ́ adé tó fi wá jẹ́ pé ẹ̀gàn ọ̀rọ̀ ẹ̀yìn ká máa bọ́ ọmọlàkejì ká máa bàjẹ́ lẹ́yìn láì dá lórí nìkan jẹ́ lẹ́yìn o kò pé kó di òun kò pé kó rí tọ́lọ̀ ń ṣe fún kọ́ wa bọ̀ ọ̀sá tí ń pẹ́ gan náà ti tójọ́ mẹ́ta kí ló yí padà nú ọ̀rọ̀ rẹ̀ àfi ìyà ni ní tún lékún fọ ọjọ́ gbà fọlọ kó o sinmi gbogbo ẹni tó ti sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì da lọ túbá lónìí kó tó dọ̀la ẹ dákun mọ́sẹ̀yìn ẹ forí jì mí ṣé ló dindi bẹ́ẹ̀ má wulẹ̀ fọ ẹ forí jì mí mọ́sẹ̀yìn kí á lọ ṣe àní ẹ forí jì mí ọlọ́run forí jì gbogbo wa tọ́ba ti lóun forí jì wọn má padà sídìí rẹ̀ máa o torí tó bá tún padà wá tó sí mo tún sẹ́yìn à ó tù fáìlì ni torí ẹjẹ́ àkíyè sára jama ahọ́n àwọn ẹjẹ́ asọ ẹjẹ́ asọ tọ́ ó wá látọ̀dọ̀ Uqba ibn Amir radiyallahu anhu wọ́n kultu ya rasulallah man najah mo ní anabi sallallahu alayhi wa sallam kí ni ọ̀la báwo la ti ṣe lè rí ọ̀la ọ̀la làwa sì ń sọ ń parẹ̀ lónìí. qal anabi ni amlik alayka lisanak wọ́nà tó fi kápá ahọ́n rẹ̀ má jẹ́ kí ahọ́n rẹ̀ ọjọ́ gà fún ọ ìwọ ni kó ọjọ́ gà fún jẹ́ kí apá rẹ̀ ọka ahọ́n rẹ̀ àkọ́kọ́ nù. tó fẹ́ là ahọ́n rẹ̀ wàláhì táwa náà bá tètè ẹ̀ rí ìyẹn ò máa lára rẹ̀ pé tọ́lọ̀ ń bá ní kí n kú báyìí inshàlá aburú mi ò ní pọ̀ torí pé mo ti sọ ẹnu mi nǹkan máa fẹnu wa rọ́ọ̀kù kí n máa fẹnu jágéètì gbogbo ohun bá rí lèèyàn máa ń sọ gbogbo ohun tí bá sọ síyàn lọ́pọlọ lèèyàn gbọ́dọ̀ sọ ń parẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń bára wọn sọ jẹ́jẹun kò sóore nu pípọ̀ rẹ̀ bó wàá lè ta ìyanu sọ dáadáa kò sóore nu pípọ̀ rẹ̀ náà ìsọkúsọ ìwíkúwì ńlọ́pọ̀nù ọ̀rọ̀ táwọn èèyàn sọ torí ẹ̀ tí wọ́n bá ti lè sọ ahọ́n rẹ̀ àkọ́kọ́ nù tí wọ́n bá fẹ́ là bákan náà wàlìyẹ sàkàbẹ́yìí tó jẹ́ kí ilé rẹ̀ ó ọ gbé títí tí náà bá ṣẹlẹ̀. àsìkò fìtínà ẹni tí ń bá ń rìn inú rẹ̀ ó burú ju ẹni tó jókòó lọ ẹni tí ń rìn inú rẹ̀ burú ju ẹni tó dúró lọ ẹni tó dìde dúró burú ju ẹni tó jókòó lọ ẹni tó jáde burú ju ẹni tó jókòó lé rẹ̀ lọ jẹ́ kí ilé rẹ̀ kó tú ọ kó tú ọ gbé nígbà tí fìtínà bá ṣẹlẹ̀ torí fìtínà máa ń nága amúyàn ni o jẹ́ kí ilé rẹ̀ ó tú ọ jókòó àwọn ojú ọ̀nà ọ̀lànà o àmọ́ yọtọlú yọtọlú amẹ̀bọ ẹnu rẹ náà ní gbogbo ẹ̀ láti gbọ́ rédíò ọ̀yọ́ àwa là ń bẹ́ ń bẹ́ ó sojú wa gbogbo ńdọ́sẹ̀lẹ̀ wa ń bẹ́ ń bẹ́ from a to z àwọn baba fìtínà nìyẹn jẹ́ kí ilé rẹ̀ ó tó ọjọ́ kò yàtọ̀ sí kó jáde lọ sí sọ́láàt kí lọ fẹ́ máa ṣe ń ta ọtí ti sẹ́dí látàárọ̀ lọ́sìmílì rẹ ni ìyàwó rẹ náà nídìí rẹ kẹjọ jókòó kẹjọ sọ̀rọ̀ àwọn ọmọ náà nídìí rẹ wọ́n á lọ́mọ lọ jókòó sórí ta ọ̀sọ́ra rẹ̀ tó máa sọ́ta ẹni tí wọ́n bí dáadáa ó ti wá sọ́ra rẹ̀ dìdàkudà tọ́ba ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ní gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ bíi tọmọlúwàbí sórí ọ̀tá rù ni ah sẹ́bẹ̀ ó ṣe sọ̀rọ̀ nù tẹ́lẹ̀ ó ti mú gbó etí ò mú gbó ńkọ́ gbó mu àbókogoro ọ̀nà ọ̀fun ti jẹ́ra wọ́n pè yàn léyàn rí ojú kó wàá ní sábà lọ́ọ́ máa sọ eléyìí túmọ̀ sí pé jẹ́ kí léèrè ó tó ọjọ́ kò wabki ala khati'atik anábì ni máa sunkún lórí àwọn àtìsí rẹ sọfẹ́ là ní nǹkan mẹ́ta yìí ahọ́n rẹ kápá ahọ́n rẹ jẹ́ kí léèrè ó tó ọjọ́ kò máa sunkún lórí àtìsí rẹ gbogbo aláfẹ́ làjàmá ṣùgbọ́n tá a ṣetán láti ṣe àwọn nǹkan wọ̀nyí ká ṣọ́ ahọ́n wa ẹ máa bá ahọ́n yín jà ní ilé jókòó kó bá mi o jẹ́jẹ́jẹ́jẹ́ mi mo jókòó gbogbo nítorí fẹ́ kí n máa sọ wọn ò ní sọ bọ́ọ̀bà bínú obínú wàláhì bọ́ọ̀bà bínú obínú ẹ dákun táwọn bá bínú kí ni ọba ṣe fún wa kò sí táwọn ṣe fún wa. àfi sẹ́yìn ọba tún bínú sáhán tí ó gbé ahán jẹ wọ́n ní kó jókòó jẹ òjókòó jẹ ahán nìsín kí ló fi lè mú yàn tí ó dùn yàn àmọ́ lè kó bá yàn tí èèyàn wà náà àsìkò táwọn bá ń tì ọ tó lè máa sọ ah no no no no mi lè sọ mi lè sọ mi lè jẹ kọ ba tèmi jẹ ah ṣebí àwọn Yorùbá náà sọ pé àìdákẹ́ ká sì sọ àìfá ìsọ̀rọ̀ dáràn mi ò lè máa wò bọ̀ wọn ni ah, ah èmi náà lọ sọ bẹ́ẹ̀ kí ni kí ni mo sọ mo ń tàn wò bọ̀ tòtórí ẹ̀ wọ́n ní tó bá yẹ pé látara fàdákà ni wọ́n bá ti ń rọ ọ̀rọ̀ a jẹ́ pé látara wúrà ni wọ́n ti máa dá ni wọ́n ti àti máa dákẹ́ o ẹ àìsí mbẹ̀ láì bá wọn dá sí i gbogbo nǹkan lọ́yọ́ kọ́ dá sí kó wòran kéèyàn sọ̀rọ̀ sí gbogbo nǹkan kéèyàn dá sí gbogbo nǹkan àlàáfíà ń ẹni tí wọ́n máa gbọ́rọ̀ ọlọ́rọ̀ wa bọ̀ gan yóò múra torí wọn tó ń bá sọ ò ní dá sí i ó sì ní dìde já lọ bá ẹ ló ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ kò ṣe ní da ebi wà lọ sọ kó ṣe báyìí ó ṣe ni ká lọ tún ṣe mọ̀ ń ni àjẹ́ ọ má tún dárú ẹ̀ wò àmọ́ tó jẹ́ pé ìwọ náà ń torí tó bá tú tiẹ̀ olóòtú tiẹ̀ torí ẹ̀ eléyìí jẹ́ ìgbésẹ̀ ẹlẹ́karùn ẹlẹ́kẹfà òun náà nípa wà ń sin lọ à ń ṣe dáadáa aṣọ ahọ́n wa a máa fi ṣèbàjẹ́ ẹ̀sìn wa dán mọ́rán a jìnnà sí gbogbo aburú àtàyídá a gbọ́dọ̀ kẹ́tàn jẹ o a gbọ́dọ̀ kẹ́tàn jẹ ká máa wúra wa o Kama máa wá wò pé àwa ti kọjá a ti gòkè odò káfárá ó tó da kama máa wá fojú kéré àwọn èèyàn yòókù pé eh, ẹ̀yin ló kù tí ọlọ́lọ́ mọ ibi tẹ́ end up sí ẹ̀yin wá ń kọ́ sẹ́yìn ní garanti àwa náà ní garanti o ẹ má jẹ́ kí n tẹ́ ti rí gbèsè ọjọ́ yín lójú à ń bọ̀sibọ́sí pé wàá kẹtẹ̀ jẹ lórí rẹ̀ nítorí tí ẹ bá lọ kẹtànjẹ lórí rẹ̀ pínrín wàláhì èyàn báyà kí la ṣe tọ́pọ̀ lọ́dọ̀ ọlọ gbogbo sẹta bá la ṣe tó lè di àǹfààní ẹyinjú kan nínú ẹyinjú méjèèjì tọlọ fún wa wàláhì kò lè di kódà tí wọn bá lu ẹgbẹ̀rún márùn ọdún láyé tó ń sin lọ dé ìṣẹ lọ tó rò kó lè di àǹfààní ẹyinjú kan lọ́dọ̀ ọlọ́run kó lè di kátó sọ ẹyinjú kejì kátó sọ ọpọlọ tọ́lọ̀ ń fọ kátó sẹnu tọ́lọ̀ ń fọ kátó sọ ọmú tọ́lọ̀ ń fọ tó ń fi mí kátó sọ ọwọ́ tọ́lọ̀ ń fọ kátó sọ àyà mélòó lọ fẹ́ kà mélòó lọ á lè sàn tọ́mọ àjọ rẹ lójú lórí rọ kí lórí ṣe kí lórí ṣe tẹ́lómi ò rí ṣe tọ́mọ sanra rẹ jẹ níṣẹ́ lọ́yẹ ká máa bẹ̀rù ǹjẹ́ sẹ́ tí mo ń ṣe ìsọ́lọ̀ wọn gbà ká máa rán kan ọlọ́run dákun sẹ́wọ́ gbà mọ́kọ́ ti sinmi lọ́wọ́ ọlọ́run ni walladhina yu'tuna ma ataw wa qulubuhum wajila annahum ila rabbihim raji'un nínú ìròyìn àwọn múmìnì àwọn làwọn tó ṣe pé wọ́n máa ná tí wọ́n ná wọ́n máa ṣe tí wọ́n ń ṣe níṣẹ́ tó dáa ní ìgbà tí ẹ̀wá rèé mú àwọn kan wọn tí wọ́n máa bẹ̀rù pé á ah, ọ̀dọ̀ ọlọ́run la padà sí sọlọ́run ó sì gbà nǹkan yìí sọlọ́run ó sì gbà nǹkan yìí kì í sẹ́ni tí wọ́n mọ̀ ọ́ pé ah, ah, àìgbà ti jẹ́ yóò bá náà nì nígbà tí èsì pẹ́ ń ṣẹbọ sẹ́yìn káwọn ti ń ṣẹbọ tó ń ṣe ètùtù ọdún eégún wọ́n máa ń kọrú èdè wọn gbígbé tọ̀ kẹ́bọ̀ ọgbà o kíkiní kan ṣe o àwọn sọ tàìgbà ti jẹ́ a ti ṣe bí wọ́n ti ṣe ó ní láti rí bí ti ṣe rí irọ́ lásán tó ń tẹ̀sí làwà mùsùlùmí làwà àwọn máa ṣe ọ̀gbun tiwọn káyé wọ́n máa ṣe oògùn òfò àtàdánù wọn ká àwọn ń ṣẹ̀sìn ẹni tí ń ṣẹ̀sìn kò ní garanti pọ́lọ̀ wọn gbà nítorí pé kò sẹ́nìkan tó lè fọwọ́ lalẹ̀ fọlọ̀ kọ́dà kó ṣẹ̀sìn rẹ kọ́ lè sọ pọ́lọ̀ ń gbà á máa bẹ́ lọ́nà pọ́lọ̀ ń dákun kọ́ gbà torí rẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀rù máa ń bà wọ́n kún torí sẹ́ẹ̀rì sí ẹ̀rù tún máa ń bà wọ́n nígbà tí wọ́n bá ń ṣe ẹ̀rù á máa bà wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe táwọn olùsè àbáwọn ò ní rìsè ìgbà tí wọ́n bá ń ṣe kárí mi ìfẹ́ ilé ayé kọ́mọ́ bà wọ́n sẹ́jẹ́ o tí wọ́n bá tún ṣe tán ha ọlọ́run dákun mọ́tẹ́ kárí mi ọba àtàn jẹ́ o nítorí pé a ti ṣe ló kọ́ pa a ti ṣe tọ́lọ́ á máa bẹ̀rù á máa ran kan á máa bẹ̀rù á máa ran kan so bẹ́ẹ̀ làwọn olùgbàgbọ́ òdodo wa al-mu'minu bayna al-khawfi war-raja mọ́mí ni wọ́n máa bẹ láàrin pé ń bẹ̀rù yóò sì máa bẹ láàrin pé ó kan dáadáa lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa. abdullah ibn rawaha ó wà ń kan radiyallahu anhu àtòun àtìyàwó bàbá bú sẹ́kù ìyàwó náà bá ń sunkún àwọn ẹni rénu fa àwọn ẹni rénu wọ́n bá ti rí i pé ẹni táwọn wá àwòkọ́sí rẹ̀ ṣe nǹkan tó dáa àwọn náà sì lẹ́kùn ọ̀bá wa yọ gbọ̀nra rẹ̀ lẹ́kùn ẹ̀rọ àwọn sàhábà wọ́n ṣe sọ̀láàtì pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú bàtà àwọn náà wọ bàtà ànábì sọ̀rọ̀ abọ́ bàtà lórí sọ̀láàtì kálukú náà ń kọ́ wọ́n rọ̀ abọ́ ìwọ́ lọ́wọ́ láti wọ̀ wọ́n ló súnbọ̀ làwọn náà bọ̀ hmm. tọ́ arábìnrin yìí rí sọ́kọ rẹ̀ sunkún lọ náà bá sunkún ọkọ bá sọ pé kí ni ń pa ọ̀ lẹ́kùn ọba ni à mo rí sẹ́ǹ sunkún lèmi náà sunkún torí ìrọ̀rùn gi ni ìrọ̀rùn ẹyẹ ọkọ rẹ̀ ń sunkún wọ́n náà bá sunkún yàtọ̀ sáwọn kàtàbìnrin ọkọ ń ronú ọkọ ń bàjẹ́ ó ń kàn sọ tí gọ́ọ̀mù sẹ́nu ni bí wọ́n fi fi ń fọ kudukudu bí táwọn bá yá wa ọ <laughs> náà bẹ̀rẹ̀ sí sunkún ó wá lẹ́nu kí ní ó ẹ̀yin sunkún lèmi náà fi sunkún subhanallah ọkọ wa ni n ti ń pè mí كان حتما كان على ربك حتما مقضيا kò sẹ́nìkan nínú yín àfi kọ́ yẹ kó yọ wọ iná jahannam gbogbo wa nù á gba iná jahannam kọjá nítorí pé sirat tá a tọ̀ bọ́ sódì kejì ká tó tún bọ́ sórí afárá gádà tí wọ́n ti gbẹ̀san fún kálukú lọ́wọ́ ẹnì kejì. sèrọ́ọ̀tù tá a tàn orí iná jahannama lọ wa anabi sallallahu alayhi wa sallam wọn ní sèrọ́ọ̀tù wee ojú gagarun ẹyọ kan lọ ó mú ojú idà lọ àwọn irin amúnisọni sínú náà wọn sì ń bẹ ní apá kìíní kejì sèrọ́ọ̀tù. sẹ́ni tọ́lọ̀ ń pè lọ́mọ jahannama bá ti dórí rẹ irin ni ọ̀gá mú ti ó sọ ọbẹ̀ tiẹ̀ ẹni tí ó sì ṣubú bọ́ọ̀nù náà jahannama náà bọ̀ ọbẹ̀. gbogbo ànábì kọkọ wà dùn olódì kejì tí ẹnìkan nu àlùmọ̀ bá ti dẹ́sẹ̀ tẹ sirop yóò ma bẹ́ lọ́n pé allahumma sallim sallim ọlọ́nla ọlọ́nla ọlọ́nla ọ̀nbẹ nínú wa àwọn tí ó lọ bí ìgbà tó sùpàjá àwọn tó sì lọ bí ìgbà tí ẹṣin tó mèrè ṣáájú tó kọjá ń bè àwọn tó sì bí ìgbà tó ṣe pé ìjàpá ó ń rìn kọjá òun náà sá débẹ̀ so títí àwọn tí wọ́n dàbí ìgbà tí wọ́n rákòrò kátó wa bọ́ sódì kejì ẹni tó bá ti jẹ́ pé ọlọ́nkọ́ lọ́mọ jahannam yóò ṣubú bọ́ bẹ̀ sàábẹ̀ yìí abdullah ibn rawaha wọn nígbà tó lọ sọ yìí pé wa in minkum illa wariduha kana ala rabbika hatman maqdiya ọ̀ràn àyàtọ̀ lọ́n ti dájọ́ pé bẹ́ẹ̀ ni ó rí ìnílọ́dọ̀ ọlọ́ gbogbo wa lágbórí rẹ̀ kọjá ó ní ìwọ á mọ̀ sáwà ń bẹnu ẹni tí ó là lọ́jọ́ náà wàláhì ọba wa lẹ́rù iṣẹ́ wo gan náà rí tí o fi gbọ́dọ̀ máa fọkàn balẹ̀ wípé ìwọ ọlọ ọlọ fò níbo ń bẹ àbóṣubú pàó fáàmà méjèèjì kò sí èsì ò lè ṣẹlẹ̀ kọlọ ń dákun kọ là wà torí ẹ ní ló ṣe jẹ pé ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ kò ní máa tanra rẹ̀ jẹ kò ní wẹ̀wù kọ́ máa jákì ọrùn ẹ̀wù kọ́ máa fà á wájú kọ́ máa ṣe fáàrí kí ló ti kí ló ti achieve kí ló fi ọlọ́kàn balẹ̀ àmà kí lọ́lọ́wọ́ bá kọ fún wa kọ́lọ̀ ń jọ jẹ́ pé dáadáa ló kọ fún wa torí ẹ̀ ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ yóò máa sin lọ́n lójú méjèèjì yóò sì máa bẹ̀rù ọlọ́wọ́ bá nípa apá bíbẹ̀rù rẹ̀ wípé ṣé gbogbo ẹ̀sìn tí mo ṣe yìí sọ́lọ́wọ́ gbà yóò sì máa ran kan kọ́lọ̀ dákun kọ́ sànù kọ́mọ́jì wọn kàn ṣe wàhálà lásán nínú nǹkan tí máa fa ọ̀la eléyìí tó yẹ ká mójútó ẹlẹ́kẹ̀je òun náà ni ká sẹ́rí padà sọ́dọ̀ lọ ní sísẹ́rí padà lódodo a àti jìnnà sọ́lọ̀ ń pípọ̀ jù wàláhì ọmọ mùsùlùmí wo ise rẹ̀ ọmọ kò jìnnà sọ́lọ̀ ń pípọ̀ jù loni rí i pé lónìí owó ń wá kò ká rántí ọlọ́run mọ́ nínú gbogbo tó lù ẹlòmíì ti lọ wọkọ̀ ju omi kí gbogbo tó ẹlòmíì ti lọ tò síbi BRT kí gbogbo aago tó lù ẹlòmíì ti máa bí oṣù kumaru aláti bí síbi síbi síbi tí wọn máa yọ láti fi kan síbi kan pé yọ bàrà rẹ bí sẹ owó yìí náà sáni sáá wọn sì hayya ala salah inshallah bàbá délé lálẹ́ yẹnni pé bàbá làdá ni ti ń pè sọlá àti má bínú bàbá délé lálẹ́ la ilaha illallah owó nǹkan lé ayé nǹkan ẹ̀fẹ̀ ẹ wo bó ti ṣe bá tiwa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àjìnà sọ́lọ̀ púpọ̀ wọ́n máa kéde bọ́ọ̀lù tí wọ́n gbà lẹ́yìn oṣù mẹ́ta fún wa oníkálukú sì kọ́ dé ìtìlẹ̀ yóò tún wá sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ pé ẹ rán mi létí ẹ má jẹ́ kí ni yóò fò mí ru o àwọn exciting moment mo máa ń fẹ́ láti witness ẹ̀ live kò sì ní fẹ́ exciting kò ní fẹ́ witness exciting moment sọ̀látùl maghrib kò ní fẹ́ witness exciting moment sọ̀látùl ìṣá. exciting moment sọláàtì fẹjì ńdò láti rí ọmọ fẹjì kan mùnàfíkì àdínì tẹbi lè má mú nǹkan ní lombinu ló ń bínú ó ní nanzalnahu jin ó ti gùn jù nínú àtọ iná wà nílẹ̀ àdíẹ náà ní nanzalnahu fi ju nínú àtọ lo lọ ó ní pàṣẹ mú nínú àtọ iná ókè tí lè má mú bá dẹnu léyà ẹ̀rí kó àwọn yẹn jìnnà sí tọ́lọ́ púpọ̀ púpọ̀. àwọn ọmọ kan wà nísìn àwọn jókòó di tẹ́tẹ́ ni kíní kan bẹ́ẹ̀ ó lóun fẹ́ ní owó máa yín lọ lójijì gbogbo owó bá ti bùn kàkà kọ́ lọ fi jẹun yóò lọ ta tẹ́tẹ́ yìí kò ní ṣe sọlẹ́ẹ̀tì kò ní sin ẹ dákun ẹ mọ̀ pé kú máa pọ̀ ọmọdé tí máa pa àgbàlagbà ikú èyí sì notify ẹnikẹ́ni tí fi mú lọ ìnà kí la ṣe tá a fi sẹ́rí padà sọ́dọ̀ ọlọ tó bá ti sọ̀rọ̀ eléyìí àwọn ẹni tí ò ní bẹ̀rù tí wọ́n wò páyé lọ́mọ àwọn ọmọ sọ pé ẹ̀dá kan ẹ sì ń mi ìgbẹ́ náà ni nígbà tó ẹ ló ti ku á gbogbo kálukú ní òkú dé kí wọ́n máa bá wa sọ ká tètè máa palẹ̀ ma sẹ́rí padà sọ́dọ̀ majority ẹ̀ ń tọ́ wà lẹ́kọ̀ọ́ kí lẹ́ wá wá ẹ ẹ̀ sọ̀rọ̀ owó ni àǹgbà tó rẹ́ gbogbo aná la mà ok owó la wá wá ọlọ́run ti àríta lálùbáríkà ẹ mẹ́jẹ̀ àgbàgbé ẹ̀sìn wa o ẹ mẹ́jẹ̀ àgbàgbé ẹ̀sìn wa torí pé gbogbo eléyà á fi lẹ̀ ẹ̀sìn tá a kà kún ni ó kù wá kù nítorí bá sẹ̀sìn dáadáa ó lámà kíkú oríire ẹni jẹ́ kí owó

eléyìí wọn kọ́ mọ́sálásí ọwọ́ ni kò ṣe dá kí ló ń tún fẹ́ kó ṣe ó ń rà nù. mọ́sálásí ti ń kọ́ oríire ni anabi sallallahu alayhi wa sallam nínú hadithi uthman ibn affan radiyallahu anhu oní man bana lillahi masjidan walaw ka bayt alqata mana allahu lahu bihi baytan fil ẹnikẹ́ni tó bá kọ́ mọ́sálásí kan fún allah kọ́dà kí mọ́sálásí náà kéré kọ́dà bí ilé ẹyẹ olóńgó ọlọ́run ọba ó ti torí rẹ̀ kọ́lé kan fún lálùjánnà ṣebójú ọ̀nà ọ̀là náà là ń wí tó ara ń téèyàn ó fi rọ́là náà nù ìwọ wá ń sọ pé kí ni ń kọ́ mọ́sálásí ara ẹ̀gàn ta ní kọ́ mọ́mọ́ pa hàn rẹ sínú o kí ni ń fowó kọ́ mọ́sálásí sí kí ni ìwọ ọba fowó ṣe tó ọba rówó lẹ́kọ̀ọ́ ilé aṣẹ́wó lọ́kọ̀ Allahu akbar ẹ kú oríire o ẹ̀yin tọ́lọ̀ ń tún fún lówó tẹ rí àfa kan ti ń kọ́ ọmọ ní kéwú ẹ wá ní à ibi tẹ́ ń lo ìbò lọ́jẹ́ wọ́n yá wa lónìí tójúmọ́ wọ́n sì ń fún wa nótìsì ó tiẹ̀ ti sú wa ọ̀dà mi lọ ẹ wo ṣé ọ̀dà kéwú à ọ̀dà ọ̀dà tó ọ̀dà tó bá ti di lọ́lẹ̀ kó wa bì barakallahu fikum ààyè òfowó àbí òfowó òfowó nítorí pé àwọn eléyìí wọ́n wọn ọmọ yín ọmọ yín ọmọ yín náà ní níbo ni ọba ti máa ní tí wọ́n ti ṣe kalẹ̀ wọ́n ń pè ní sadaqatun jariyah sàrà àti ọmọ àsàn tí ò ní gbẹ àwa wí tán ìyàwó rẹ̀ wá ń bínú lóru lójú ọ pẹ́pẹ́pẹ́ bàbá mu nírù wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ kí ló dé níta ń fowó sí ọ̀dá ẹ rántí pé bímọ kalẹ̀ ẹ fọmọ kalẹ̀ ìyàwó wà lẹ̀ sẹ́fẹ́ ká máa tọrọ jẹ́ ní. àbàyà mu nírù ṣé torí pé mo kọ̀ kọ́ mẹ́sálásí mo sì kọ́ lé tó ní gbogbo owó bá ti tán ọgbà ah, gbé pé owó tí ń bẹ nínú àkáǹtì mi ó lọ bí three billion naira three billion sẹ́rẹ́ ni three billion. a ọ ọ̀fẹ́ ọ n ra àlìjẹ́nà ṣéka lóbìnrin àbí ìṣéka ìkà burúkú. akramakumullah àwọn ìyàwó rere òní ọ̀sán fọ́kọ rẹ̀ ní tàlímù tá à lọ àwọn obìnrin tí wọ́n jókòó wọn mo sì fura pé lóòótọ́ àwọn náà ń gbìyànjú wọn ń ṣiṣẹ́ o àmọ́ àwọ̀ kájú òlù ẹ dákun ọkọ mi kódà bó ṣoṣooṣù ilẹ̀ bá máa rà po ráìsì bíi mélòó tá a máa há fún wa àkúkú mẹ́ta ṣe tọ́lọ́run ìsànú àwa náà ọkọ bá ní fóun tó sọ̀n lóṣooṣù á máa rà po ráìsì fifty a máa pín fún wa kó a máa pàdé yín mọ́tíláṣí kẹ́ ẹ máa pín fún wa allahu akbar àdáàlú alẹ́lxẹ́yìrì kẹfàáìlì ẹni tó tọ́ka sí dáadáa fún ni láti ṣe òun náà dàbí ẹni tó ṣe dáadáa ni akaramakumọlá irú àwọn ìyàwó rere báwọn iná lọ yẹ káwọn ìyàwó wọ́ jẹ́ kìí ṣe ìyàwó tó pé tara rẹ̀ nìkan ni ọmọ rò àti tàwọn ọmọ rẹ̀ lóòótọ́ ìyàwó náà rí sọ́ngbà mi o nígbà tá a sọ pé fifty million ló o sì búkú forty nine million point five fún mọ́sálásí pé wọ́n ò fi bọ́ àwọn aláìní ládùúgbò kí ni ó kù fẹ́yìn náà five hundred thousand kí ló dé ọlọ́fẹ́ fi jù Abubakar ni ó sì jù Abubakar fifty million lẹ́ẹ̀kọ́ tán mo rò pé yọ <laughs> ẹ mọ̀ pé Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu nígbà tó rí fóun sáà rẹ̀ tí ń wò kó lè lakú lọ sáàdì ń sọ ìpè wa ànábì sallallahu alaihi wasallam ẹ jẹ́ ń fi gbogbo owó mi ṣe sàrà á ànábì ní rárá ànábì náà lò ànábì ti ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ó ní rárá ó ní ọ̀dà ìdá méjì nù mẹ́ta ànábì ní rárá ó ní ọ̀dà ìdájì ànábì ní rárá ọ̀dà ìdá kan nù mẹ́ta ànábì ní as-sulus was-sulusu katir ìdákanu mẹ́ta ìdákanu mẹ́ta náà mà kókó pọ̀ gbàtà nàbí òtún aṣọ mi mà làwọn olùmọ̀sọ kọ́dà ìdákanu mẹ́ta ó lè fi ṣe wọ̀síyà kó o tó kú àmọ́ tó bá tún kéré sí ìdákanu mẹ́ta ńlọ́dà jù. níparí anábìnrin la an tatruka warasataka aghniya khayrun min an tatrukahum 'alatan yatakaffafuna an-nas kó o fà àwọn ẹni tí ó jogún rẹ sílẹ̀ ló lówó ó pé wọn tí kò fi wọn lẹ̀ ló lóṣù lọ táwọn náà máa tẹ́wọ́ sáwọn èèyàn ìyẹn ni kó ní balance la fi sọ pé ntóbìnrin náà sọ da wàá pàtó tọkùnrin náà bá jẹ́ pé gbogbo ní ọ̀pẹ̀lọ́ máa kó kalẹ̀ tí wọ́n á di pé ọ̀padà délé afẹ́ra búrẹ́dì ọmọ pé mo ti kó kalẹ̀ mọ́sálásí ni wọ́n fẹ́ san oṣù àwọn ọmọ ọmọ ti kó kalẹ̀ mọ́sálásí pé kí ni. tó yọ jẹ́ ìwọ̀ntúnwọ̀ntì àwọn akpọ̀ ladùà ẹni tó bá fẹ́ là yọ pọ̀ ladùà àwọn àjẹkí àtẹ̀pẹ̀lẹ̀ máa dùn àyàn gidigidi òní jó sùn ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وما بلون دا دا دا دا اللون ما جاكي ميوبي لاي ما جاكي تميوبي للقيامة يوالون دا دا نوسف ملاي دا دا نوسف ملا القيامة بامي لامي نبيانا تعالى نتي الله واتلنا الله كسالي تولي الله وافي الله ثم تيوان بلون بإن شاء الله tó ń sì ṣe dáadáa insha allah wà á padà gbogbo wa ká là níparí eŋti máa tún jẹ́ ká là tá a sì gbọ́dọ̀ mójútó ká lè bá a là òun náà ní ọ̀pọ̀lọpọ̀ tọrọ àforíjì tá ti ń tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run àlà títọrọ àforíjì ṣe àṣẹ fúru ẹ jẹ́ ká wo anabi Nuh aleyhi salam nínú suratu Nuh ọlọ́run fún wa ń rò nípa níta anabi Nuh asọ fáwọn èèyàn rẹ̀ fa qultu istaghfiru rabbakum innahu kana ghaffara yursil as-samaa alaykum midrara ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا mo ní ẹ tọrọ àforíjìn lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá yín torí pé ọlọ́pọ̀lọpọ̀ àforíjìn tọ́ba àforíjìn yìí tán yóò máa rọ àrọ̀ ọ̀dá òjò fún yín alálùbáríkà láti sámà yóò sì máa fún yín ní àwọn ọmọ púpọ̀ àti dúkìá yanturu yóò wá jẹ́ kí ẹ ní àwọn àgbàlá àwọn ọgbà oko tó ẹ fún wọn kún fáwọn mèremère yóò sì jẹ́ kẹ́ ẹ ní àwọn akérèmọ́bú odò tómi ò ní wọn yín gbà kankan kí ló bí gbogbo eléyìí ìtọrọ àforíjì ǹjẹ́ ntànàbì nù àgbàlérò ìníkà kàmá sí astaghfirullah astaghfirullah astaghfirullah tẹ̀sọ́gbà lérò nù pé táwọn ti sọ astaghfirullah astaghfirullah gbogbo orin náà jẹ tiwa rárá o kì í ṣe ntànàbì nù àgbàlérò nìkan nìyẹn o torí ẹ̀ ló ṣe jẹ́ pọ̀pọ̀lọpọ̀ gbọ́rọ̀ yẹn yé àwọn kan máa ṣe astaghfirullah astaghfirullah astaghfirullah òòrè tọ́lọ̀ máa ń ṣe fún yàtí máa ń ṣe astaghfirullah ohun òtí rí bóòlù òsè rí ó ń ṣe astaghfirullah òye mutí ó ń ṣe astaghfirullah òye ṣẹbọ ó ń ṣe astaghfirullah òye parọ́ ó ń ṣe astaghfirullah òye dáràn ọmọ tí wọn dáná bínú hàn sọ faqultu astaghfiru rabbakum ẹ pẹ̀sẹ̀ torí kò sí tuma fún astaghfirullah rẹ nígbà tó ń tún tẹpẹlẹ mẹsẹ̀ ẹ pa ẹsẹ̀ tì ẹ sì má jẹ́ kí gbólóhùn astaghfirullah kọ́ wọn yín méjèèjì gbọ́dọ̀ pàdé nílẹ̀ sì rí àwọn orin yìí torí rẹ̀ táwa náà bá ti pa ẹsẹ̀ tì dáa jẹ́ kí gbólóhùn astaghfirullah kọ́ wọn wa pẹ̀lú ògbó ọlọ́run á rí rere gbà lọ́dọ̀ ọlọ́run astaghfirullah wa atubu ilayhi astaghfirullah al-azim alladhi la ilaha illa hu al-hayy al-qayyum wa atubu ilayhi táǹbà ń wí àwọn gbólóhùn yẹn pẹ̀lú pàǹpẹ́sẹ̀ tì pẹ̀lú gbólóhùn rí ọmọ ẹ̀jẹ̀ tiwa Ibn Taymiyyah rahimahullah wọ́n fi hàn wá nu tíra wọn ikú gbogbo ẹni tí máa ń fẹ́ kọ́ lọ́wọ́ bó sínú orí fún láyé yìí kọ́pọ̀ ní màá tọrọ àforíjì kó jìnnà sí aburú bẹ́ẹ̀ náà ni rere ó tún jẹ́ tiẹ̀ tó bá di lọ́la òkè yá mi torí kí ẹsẹ̀ ló máa ń dínà dáadáa mọ́ yẹn ẹsẹ̀ ní èjé kọ́ dáa fún yẹn gbogbo àdáwọ́lé yẹn máa ń le nígbà tẹ́sẹ̀ bá ti pọ̀ tó máa tọrọ àforíjì ọ̀nà ọ̀mọ̀ àlà torí ẹni Ali ibn Abi Talib radiyallahu anhu ó ní ajibtu liman halak wan najata ma'a wan najatu ma'a ó yà mí lẹ́nu fẹ́ni tó parun ní ìgbà tí ọlà ń bẹ pẹ̀lú ẹ̀ kí ló dé tẹ́ni tó parun fi parun nígbà tó ọlà ń bẹ pẹ̀lú rẹ̀ ah wọn á bi léèrè <laughs> ó ní ọlà ń bẹ pẹ̀lú èèyàn kí ló dé tó fi parun kí wọn lọ lànà ó ní al-istighfar al-istighfar ìmá tọrọ àforíjì ìyẹn ni kíkà bá ti ń tọrọ àforíjì ọ̀lànà ọ̀là ò lè bẹ pẹ̀lú èèyàn kó tún wá parun ọlọ́run ọba ẹlẹ́dàá kó jẹ́ kí gbogbo wọn là ọlọ́run ẹlẹ́dàá kó má jẹ́ ká parun ètò ti dá nínú ọ̀rọ̀ oníkálukú ọlọ́run kó má bàjẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó ọlọ́run kó bá kálukú wa tún ṣe ibi tí bàtà ti ń ta kálukú wa lẹ́sẹ̀ ọlọ́nkọ́ bá pẹ̀tù sí lẹ́yìn wá gbà náà wíwá wa síbí lónìí ọ̀n bẹ́ẹ̀ nù nǹkan tí ọlọ́run ẹlẹ́dàá wa kádàrà kìí ṣe pé bọ́yá àwa náà la pinnu pa wà la fi wá ọlọ́run ọba ló kádàrà rẹ̀ nítorí pé ní Kòròdú yìí kan náà àwọn kan náà ti gbìyànjú pé wà kó tó dìsìn tó jẹ́ pé ọlọ́run ọ̀kadàrà pa wà lẹ́yìn táwa ti gbà ní lẹ́vù tọ́mọ èèyàn wípa wà àwọn anìkú wọn lọ mú níta bàbá wọn sọ̀rọ̀ nípa rẹ̀ wá torí kákan má wà lórúkọ ọ̀pá wa nígbà tá yìí ṣe pàǹkọ̀ fújì kí lẹ́yìn fẹ́ kábàá yín sọ wọn á àwa ni ká wo níta bàbá yín sọ áà á sì wo níta bàbá yín sọ àwọn ọba yín gbé kòròdú ẹ̀yin lẹ́ mọ́ ní tí ẹ̀ ń fẹ́ kí wọ́n bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ sẹ́yìn náà ti ń sọ bóyá tẹ́nìkan náà bá wá fohùn kóhùn yín ọlọ́run lè ṣe ń sábàbí táwọn èèyàn fi máa ṣe dáadáa tí wọ́n fi pa ìdá yẹn tì ẹ̀yin níkẹ́ lọ́ mú wá. wọ́n sá mú àwọn tọ́pìkì yẹn wá lóríṣiríṣi á rí i pé gbogbo ẹ̀ kò sí ìtọ́ ná sábà ń bẹ̀ nítorí pé ẹ kàn fẹ́ pè wá ló kọ rí wa pè ní gbàtàwé sì ṣe bàbá fújì ibòmíì wà táàtì lọ sọ̀rọ̀ lọ táwọn ń bùkátà rẹ̀ ìdí tá a fi wá nù ìgbà táyìn sì pè wá tá a dá yín lò níta ẹ mú wa àríkọ́ ná sábà la fi dá yín lò kì í ṣe pé nìkan lọ́rẹ́ wa nìkan lọ́tà wa gbogbo mùsùlùmí lọ́rẹ́ wa pàápàá tí bá ti ń tẹ̀lé súnà nàbí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹni tó ti pè wá tá a lọ ó tún gbìyànjú tọ́lọ̀ ń bá kọ́ pa á wà àmọ́ kọ́ wà nǹkan kan tó pàtàkì tó wúlò dábàá àwọn èèyàn sọ̀rọ̀ ń pa rẹ̀ kàn má pè wá ló kọ́ pẹ́ pè wá subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk